báyé bá ṣe dágbé ni n bá máa dálé ayé gbé n bá lè rọ́jọ́ iwájú n bá ronú kí tó yẹ alábàárìn mi. ìfẹ́ di tútù ọ̀rọ̀ obìnrin ṣe bẹ́ẹ̀ ó dìbẹ̀rù. ètò àdákùndàbọ̀ máa má jẹ́ fọ̀tà ṣàyà o ìyàwó ọ̀lẹ ò ṣe finú tán ìbẹ̀rù lóbìnrin ẹ wá wáyé obìnrin ọ̀dàlẹ̀ obìnrin kódà kó bímọ fún ni kò ní kó má fi ká ṣe ní. ó bàbá lúgọ sókè òun ò ṣe ọmọ ènìyàn ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ dí ìmọ́lẹ̀ ikú wọn mọ̀ pé òun tó dùn ló ń pa ni. ẹwà ẹ̀yà tó ń dalẹ̀ ọkọ láì ronú àtúbọ̀tán. ètò àdàkùn dàbọ̀ má má jẹ́ fọ̀tàṣáyà o ìyàwó olè ò ṣe fínú tọ́ ìbẹ̀rù lóbìnrin. ẹ wá wáyé obìnrin ọ̀dàlẹ̀ obìnrin ìkà o. bínú bá ṣe é ṣí ni àbáṣínú òbí igba àbámẹ́ni tó fẹ́ ní dọ́kàn kámẹ́ni àwọn bá jayé pẹ́. ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán tọkọtaya ti ń dalẹ̀ ara wọn ẹni àgbà ojú òkun lè ò jẹ́ ni àgbà ọlọ́run kó gbà ní. ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán tọkọtaya ti ń dalẹ̀ ara wọn ẹni agbójú okùn lé ò jẹ́ ni àgbà ọlọ́run kó gbà ní. ètò àdákúndàbọ̀ máa máa jẹ́ ọ̀tá ṣáyà o. ṣé tí wọ́n lọ bá ń ṣe ṣé o máa ṣe ṣé bọ́ ìwọ́n máa ṣe kí ló ṣe. ètò àdákúndàbọ̀ má ṣe mo lọ sí ìbàdàn mo lọ sí lóye ṣé lóye tó lórí ìsìn báyìí káàtì ní pé máa dé ibi tí màá ti gba fíṣà ọ̀sán máa fún mi pé kí màá ní mo wá jọ ìyẹn so owó mọ̀ gbà tí màá fara bẹ̀ ó tó fún wa máa máa fún wọn fíṣà gbà olùfẹ́ ló bẹ̀ tó fẹ́ dé. ìgbà méjì ibi kẹ́mi mi kò lè pẹ́ lọ́hùn náà tí mo fẹ́ lọ́ máa ṣe lọ́hùn ẹ bá mi bá sọ̀rọ̀ sọlá sọ fún un kí ni mo fẹ́ lọ́ máa ṣe lọ́hùn. wọ́n gbé ẹjọ́ ẹ̀kọ́ torí wípé wọ́n ní nǹkan tá a bá fi sílẹ̀ báyìí òun lẹ́nu ewúrẹ́ máa tó ah, tó bá jẹ́ mi náà mo máa ṣe jù bẹ́ẹ̀ lọ ah, wo bí bébì èmi láì bó ṣe ṣe but àtúnwò ní apá mi ṣùgbọ́n wípé ọ̀rọ̀ oríire nìkan tá à ń sọ ibi tó dẹ̀ ń lọ lọ́hùn náà nǹkan rí ló ń torí ẹ̀ lọ so wà kàn torí yẹn ara gbójú náà nǹkan ló máa gbà fún kan kò yẹ. owó náà lọ sọ pẹ̀lú kúkú yìí sí táyé máa fojú jọ bí báyìí ẹ mọ̀ pé láìsí òun kò sí mi náà. ayé ti dẹ̀rọ everything ti yí Ah, so time to time. That video call wà Why not? O lọ pẹ́. Ọmọ tàbí pé kí n rí ẹ face to face. Wo gbogbo ìtàn sọ tiẹ̀ ẹ ṣe bá àpọ̀ ẹ̀jẹ̀ ká jáde tó ilé tí mo mi ti dúró ẹ jẹ́ ká lọ sí ìpamọ́ ká lọ dá sí àwọn ọmọ ṣọlá. Gbogbo nǹkan tí ẹ bá jí ni. Hmm. So mo tá ṣe látara ikọ̀ make sense àbí? Àtàwọn tó jáde lọ ká tó lọ máa ṣe. Wo àsìkò tó wá àsìkò ẹlẹgẹ́ ni tó ní ìdàdúrà tó dáa. Ah, ó tọ́ ni àdúrà ló ní kọ́lọ́ba pàlọ́ àti àbọ̀ ẹ̀mọ́ kó dọ̀hún kó ṣoríire kó kéré oko wálé àmọ́ ìyá tó wà lọ́dọ̀ ẹ̀rọ ẹ̀rọ náà ṣe abẹ́ta wọn ojú tí wọn ṣe wálé wo kọ́lọ́ jẹ́ kí wọn tó fẹ́ ṣe lọ́hùn kó bọ́ sáyọ̀ kó bọ́ sí rere. lágbára ọlọ́jọ́ ni tí ojú tèmi ojú má tèmi o àwọn tó lọ rí kí n bọ rí o. àmọ́ báwo ni gbàdọ̀. o tọ́ ní gbọ́dọ̀ ó mọ ọmọ fún mi ok ìyá ṣe wà fún wa ládùúgbà. no problem. ok <laughs> ok. ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù báyé bá ṣe dàgbé ni bá máa dálé ayé gbé bá ronú kí tó yẹ alábàárìn mi ìfẹ́ di tútù ọ̀rọ̀ obìnrin. wọ́n lè dúpẹ́ àṣebáwa ò mọ̀ọ́rẹ́ pa ò bá lè dúpẹ́ àṣepáwa ò múre ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìbàrà kiri bàbá ò bá lè dúpẹ́ àṣepáwa ò múre ọpẹ́ lọ́pẹ́ rẹ̀ ọlọ́wà ọpẹ́ lọ́pẹ́ rẹ̀ ayé ìbáyé ẹ̀yẹ wa ọpẹ́ lọ́pẹ́ rẹ ọpẹ́ lọ́pẹ́ rẹ olùwà ọpẹ́ lọ́pẹ́ rẹ ayé ìbáyé ẹ̀yẹ wa ọpẹ́ lọ́pẹ́ rẹ ẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá olùṣọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín tó ń gbàgbé wa lórí láti ilẹ̀ kò ní ṣaláì má máa títí láéláé ẹ wo inú mi dùn ayọ̀ mi kún torí èyí ló pé ọdún mẹ́wàá tí èmi àti ìyàwó mi ti afẹ́ra wa tọ́lọ́run bá tún fi àwọn ọmọ alálùbáríkà tó tún fi jíǹkí wa kí ló wá kú tá a fẹ́. just praise the lord. hallelujah ọpẹ́ ni ó yẹ kí n máa dún tí n bá pa màálù márùn tí mo pa mẹ́fà ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà gangan gangan ló ṣe pàtàkì ẹ wò wíkẹ́ndì Dubai là ń lọ àtàwọn ọmọ àtìyàwó mi mo sì wá wò pé àdúrà àti yín gangan gan ó ṣe pàtàkì inú ayé wa. ẹ wo olùṣọ́ mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. just praise the Lord. hallelujah nítorí ó ṣe mí lóore pàtàkì ó ṣe mí ní oore ńlá olùṣọ́ bẹ́ẹ̀ ṣe ń wo mi láti gbàtí mi àti ẹ ti di ọkọ àti ìyàwó kò fi ìgbà kankan báyìí kò fi bà mí nínú jẹ́ gbogbo ìgbà báyìí ni ọkọ mi olówó orí mi àti orí mi ló máa ń mú inú mi dùn ẹ wo bó ṣe wà yẹn olówó orí mi ni o àti orí mi ẹni bí ọkàn mi mo wá gbàdúrà wípé ní agbára Ọlọ́run lágbára Ọlọ́run tó dá èmi àti ẹ ikú òjijì ò ní yà wá. àmì lórúkọ Jésù àmì. ẹ pásítọ̀ níwájú mi níwájú ọlọ́run ọba tó dá gbogbo wa. pé láti èmi lọ mi ò ní fi ìgbà kankan báyìí mi ò ní fi bà ẹ́ nínú jẹ́. ọlọ́run ṣeun. gbogbo ìgbà tó bá fi rí mi báyìí ìdùnnú àti ayọ̀ ló máa bọ́ sí ẹ lẹ́nu ọlọ́run ló ṣe máa jẹ ọlọ́run ló ṣe ọlọ́run bá lóhùn wọn sọ wá papọ̀ kì í ṣe èèyàn rárá. ìdí ọpẹ́ yín pọ̀ ọpẹ́ ò ní tán lé yín. orí ọ̀fọ́jọ́ tó ti pẹ́ kì í sìn a máa wà nínú ilé ọmọ tó tó ń fi jogún fún yín a máa dàgbà náà fún àdúgbò kò ṣe máa rí nìyẹn lórúkọ Jésù Kristu lọ. pásítọ̀ ẹ jókòó ṣe ní àlejò ẹ má lè tó pé àṣepatí ibi ayọ̀ ìlú àwọn òkè o máa fún yín nìkan tẹfẹ jẹ nǹkan tẹfẹ mu tẹ bá tún lọlé àti máa yín fi jí. hallelujah hallelujah oya oya wọ lọ sí i mm. eh, eh, eh, oya mi náà jókòó báyìí ẹ wò pásítọ̀ ọpẹ́ mi. bá Ma. pé mo pàṣẹ mi ò Akin sori owó kọ́ ni problem ọkọ mi o owó kọ́ ìwọ ni mo kàn ń bẹ̀ kó jọ tó rọ kó má dojú tì mí tí n bá délé ń sìn máa bá ọkọ mi sọ̀rọ̀ kókó bẹ́ẹ̀ fi owó kún owó yẹn ó bá pé àwọn bí ẹ̀rù gbé iṣẹ́ fún mi ò ṣe dáadáa. Ah, àbúrò báwo. Ah, ẹ̀gbọ́n ṣe wàá gbà. Ah, bọ̀dá Túndé wà nílé. Kẹ́mi. I thought that much. Mú ìwá. Eh, Sista. Mú ìwá. Later. What is this you? Kò sí bó ṣe lè wò kórí wà tí ẹ béèrè èèyàn náà kó dáa. Ah. Kó dáa. Fi wá mi wá mo béèrè ẹ mo béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé eh, o ní problem ní ìlú òyìnbó tó wà fún wa àti ọmọ akátá kan ẹ ní iṣu kékeré kan. abálàjọ tí mo fi ń pe nọ́mbà mú ìwà tí nọ́mbà ẹ ò lọ láti jọ. Ah, kí ẹ sẹ́yìn lè lọ nọ́mbà tó fi pè mí ó jẹ́ kó yé mi pé òun máa change ẹ̀ pé òun máa pè mí tó bá ti get new number mi dẹ̀ tí rí kọ́ọ̀lẹ̀ láti gbà yẹn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. tí bá gbọ́ yín yé dáadáa nǹkan tẹ́ ń try láti sọ fún mi ń sinmi wípé tí mú wa ò bá pè wá kò sí bá ṣe lè get in touch pẹ̀lú mi wá. kò sí o kò sí àbí tí òun bá get in touch pẹ̀lú wa. <sighs> wọn bóyí lọ́ọ̀fẹ́ tó bó dẹ̀ wọn kó náà lọ́ọ̀fẹ́ gan a ti máa sáré sáré sáré gbogbo ẹ̀ ṣe máa bó ṣe máa tù lára àdúrà nǹkan máa gbà ó tí kò sí wọn tó kọjá àdúrà bára ṣe máa tù ah tára bá tu ọ̀rẹ́ mi kò lè fi ẹ̀ ṣeré mú mọ ọ̀tá tó ń sọ lórí ọ̀rọ̀ ẹ̀ o wọ́n lè má mọ̀ ọ́ àdúrà nìkan gbà kò sí wọn tó kọjá àdúrà sọ ti bọ́ kò sí kò sí nǹkan fúnra mi ń mìíràn. tára bá tún mí wá ló ṣe máa gbé ni. ọlọ àṣeyọrọ ọlọ àìkàrà tù. it's okay ẹ mo dúpẹ́ thank ẹ jẹ́ kí n sẹ́yìn. ẹ mo dúpẹ́. so àwọn kìnìyàn náà kọ́ lọ́run ṣàánú wa ni ìlú wa iná tá wọ́n tún ṣe ní àní máa fò kiri fò kiri wọ́n ní láwọn ò get in touch pẹ̀lú ẹ mọ́. alákòóbá lọmọ ẹ ọlọ́run ẹ ti yanjú ẹ bó wá tiẹ̀ tún gbìyànjú láti ẹ ti wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ èmi náà dẹ̀ gbìyànjú láti wá ẹ̀ kò síbi tí mi ò tí ì wá ẹ̀ hmm. for the past seven years ibo ló fẹ́ kí n máa wá ẹ lọ ìwọ̀n bá bí tí n bá bílẹ̀ kó lè wà náà ni mo wá ẹ dé tí mi ò rí ẹ. Ah, miwa ò wá mi miwa ò wá mi tó bá wà mí ó máa rí mi ó máa rí mi. mo wá ẹ sọ tí mi ò bá wá síbi ìsìn wàhálà ńlá ni àbí. Ah, miwa. wá ẹ miwa ó kì í wọ́n kọ́ kẹ́mi. Ah ọ̀rẹ́ mi kan ni mo á wò bí. ẹ̀yìn báyìí ló ń gbé yẹn tún dé yẹn. àbúrò mi náà ló ń gbé bíbá yìí. ọkọ ibi làbúrò tiẹ̀ wà. òun kan ló wọlé ìsìn. Ah, apartment ọ̀rẹ́ tèmi tèmi sọ ẹ̀yìn báyìí ló ń wà mo wo tiẹ̀ kọ́kọ́ fún mi ní nọ́mbà ẹ̀ náà. mo tún wá kárí ìdìbò pẹ̀lú ẹ̀ kọ́kọ́ fún mi ní nọ́mbà ẹ̀ náà straight kọ́kọ́ fún mi yẹn. Ah. I need to appreciate you so much for this. Five hundred thousand naira. This is much. This is huge mi it's okay this is not too much now wọ mm-hmm. wo torí mi fẹ́ buy bá ẹ jẹ ni o mo ṣe kọ́ fún ẹ lélẹ̀ tó bá yá wàá ṣèpadà rí owó gidi gbà lọ́wọ́ mi because we move, fẹ́ tí mo ní sẹ́wọ̀n wà you and love you so much. Ah, gbogbo nǹkan tó ń ṣe ó mọ̀ máa lé mi lè wàá bá wa béèrè pé bàbá wa dà ọ́ rí bàbá wa bọ́ ẹ ní. báwo ni mi ò ní lé ẹ lé wo èmi àkànṣe manage ara mi pẹ̀lú bàbá yẹn ni mo ń dọ́gbọ́n eh. mo ṣe máa dọ́gbọ́n fi sílẹ̀ tó bá ti yá tó bá ti yá sí mo máa padà wá gbà nǹkan mi padà èmi ni mo ní ẹ̀ náà. àwọn kan tó ṣẹlẹ̀ níbi tí ọ̀rọ̀ rẹ̀ dé kò yẹ máa da ọwọ́ bàbá lọ sẹ́gbẹ́ kọ̀ọ̀kan jẹ́ kí àròrà máa manage ẹ̀ máṣọ́ra manage ẹ̀ àwọn mo ti fẹ́ máa lọ. lọ

ètò àdákúndàbọ̀ má má jẹ́ fọ̀tán ṣàyà o ìyàwó ọ̀lẹ́ òṣèlú ọ̀tọ̀ ìbẹ̀rù obìnrin. Ah, mo là tán. mo sọ fún yín bá tí mò ń jáde náà mo ní mo lọ síbi kan. Eh, yes ó sọ fún mi bọ̀ tí ó sọ fún mi pé o ò ní dé lánàá ó dé ní kó tó dé ni. mo tún yẹ kẹ́ understand nígbà tí mi ò ti dé yẹn mi ò lè dé lánàá nìyẹn ó ní nǹkan tí mo ṣe tó wà important ìgbà tí mo parí ẹ̀ ni mo ṣe ń bọ̀ kẹmi ọjà ẹ má bínú. kẹmi mo ń ṣàkíyèsí ẹlẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀pọ̀ rẹ̀ ọ̀fẹ́ yé mi mọ́ ìyàwó inú ilé ọkọ tó o bímọ fún mi o jáde lọ látànà o ṣẹ̀ ń bọ̀ láàárọ̀ yìí olóyè kẹmi understand bí irú wo nìyẹn jọlọ má jẹ kárí tó o ṣì wà ní abẹ́ mi tí ìkọ̀kan bá ṣẹlẹ̀ àbẹ́wọn aburú kan ṣẹlẹ̀ tá ló rò pé àyàn máa mú fún. ìyẹn ni mo bá sọ ah, kí ló dé kí la gbé kí ló jù ú sè jọ kí nìkan tá a gbé tako tó jù tó bẹ̀rẹ̀ sí ní ru aburú sí mi so fẹ́ nìkan burúkú ṣe mí àbí o fẹ́ nìkan burúkú ṣẹlẹ̀ sí mi kó lè bá fẹ́yàwó mi right ah kí ló lè tó gbogbo yẹn jọ sọ fún mi sọ́mọ kékeré ni mi ni ṣé bébì ni mi ni àbí mi ò mi ò láṣẹ láì mi láì bí ẹ ah tí máa yí báyìí o ti ṣe báyìí jù tó báyìí báyìí o ṣe báyìí jù wàá máa ṣọ́ mi o ti choke mi jù why tó bá gbọ́dọ̀ níyàwó mi lọ níyàwó mi nà ó mi ò jẹ́ dúró wọ́n lè ti pọ̀ jù. Kẹ́mi ṣé o mọ̀ pé mi ló ń bá sọ̀rọ̀ ṣáà kẹ́mi ṣé wọn pé mi lòún bá sọ̀rọ̀ ṣá. àǹsọ ìwọ ni mò ń bá sọ̀rọ̀ wàhálà ti pọ̀ fún mi lọ́rùn sílẹ̀ tí mo kálukú àlọ́ yọ̀ ẹ́ ní ìlú ẹ̀ náà kí ló tó tó tó yẹn náà. kẹ́mi. abẹ́ mi mi ló jọ wàhálà ti pọ̀ àṣẹ ah, ọ̀nà mi ni àwọn ọ̀rẹ́ ah ọmọ ìjọba ni ọlọ́kọ̀ ni. ìyàmú ìwá ìyàmú ìwá ìyàmú ìwá. ẹ̀wọ̀n wáyé obìnrin ọ̀dàlẹ̀ obìnrin ìkà o ah, ẹ̀yìnkùlé lọ́ọ́ tá wà nínú ilé làṣẹ ni ń gbé aya tó fẹ́ sílé tó dà kó bọ́ mọ́ fún mi kó bọ́ mọ́ kí ló ṣẹlẹ̀ ṣọ́mọdé ni mí ni ó tẹ̀sí súnmọ́ fẹ́tọ̀ tó máa kájú lọ ẹ̀ ah. kí ló ṣẹlẹ̀. like the you talk to them. ẹ lọ bẹ̀rù pé kó má bínú. èmi kí mi lọ yẹ bàbá yìí pé kó má bínú ọlọ́run ò ní jẹ́ jọ ṣé òun ti dàgbà tó àbí o ké sápò àbí o la o o o o ríran nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pariwo lé mi lórí dá mi lóhùn mi ò lè bẹ́ anybody o ṣé o ti gbọ́ mi àti pé bó ti ṣe wà mí fẹ́ rí anybody please leave. ẹ kó wá síbi lẹ́yìn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ti wé ẹ mú ìwà come back ìwọ kọ́ ni mo pè kó wá síbi water fún mi come back. má lọ jù ṣó ti wọ orúkọ ẹ láyé mi ó special gan mi ò lè fi ẹ bá anybody ṣeré ó yẹ kí wọn náà understand bàbá ẹ wàhálà ẹ ti pọ̀ jù ẹ eh, àdéhùn ìwà àti mi nìkan bàbá come to me come ọkọ mi ẹ kàkà kí n fi ẹ sílẹ̀ ẹni tó bá ní kí n fi ẹ sílẹ̀ òun gan ni màá fi sílẹ̀ ẹ eh, i'm not ready to lose you because i love you so much i'm not ready to lose you. Hey, eh, where you are? Huh? Five, five hundred thousand. Olóhùn ah! ah, ṣe o. O ti rí rísìn tí tí mo fi sùn síbẹ̀ látàárọ̀ báyìí ó ti rí. bẹ́ẹ̀ni ah, ó sọ pé ojú wálé lọ bá àdúgbò ìṣe máa yọ. Ah. mo fúnra rẹ̀ kò tí ì mọ̀ ẹ̀ kò tí ì dé. kò tí ì dé ó kàn rán ọmọ kan wá ní ló mú chẹ́kì rẹ̀ wáyé pé kọ́mọ yẹn wá mọ fún mi níbi tí mo sùn sí èmi kan ti mọ̀ náà pé o ò ní bínú torí èmi kan ti wò ó ti conclude pé kò bá àjọjọ mẹ́ta kò bá àjọjọ mẹ́rin ni mo fi fún mi lówó ẹ̀ máa wà ń bẹ̀. ẹ ah, ká sọ pé wàá ní ó lè má tó lè má jù báyìí ó lè má jù báyìí lọ ọmọ káwọn obìnrin ẹ̀yin obìnrin kọ́ ẹ̀kọ́ kẹ́ máa ń fọ́ nìyàn ó lè rí mi sí kókò lọ́jọ́ hundred thousand àbí two fifty ló máa fún mi ó lè máa wò ní wo pé stress tí òun ti jẹ́ kí pass through lórí wípé mo kàn dá wà níbi tí mo wà ẹ́ ló fi tó five hundred k. inú mi máa dùn o àwọn ah, ọmọ ẹ máa ṣeun o. mo ti mọ̀ pé inú ẹ máa dùn gan. I'm so happy ọlọ́run á máa bless wọn lágbára ọlọ́run. <laughs> ọkọ mi iṣẹ́ tó fẹ́ bá wọn ṣe ń kọ́. ẹ mo máa bá wọn ṣe inú mi dùn sí fún ti fún mi ní five hundred thousand naira sí àṣẹ̀ṣẹ̀ mo máa rorí èmi ni màá rorí mi sìn pé hmm, mi ìbọdọ̀ bára mi jẹ́ níbẹ̀ o mo máa make sure pé mo rí wọn bàtà tí bá lè máa padà rí wọn mi ò kí ẹ wọn bá ní kí n tún sun bẹ fọjọ́ méjì kémi àti wọn jọ máa ṣe ah. meeting ò bá jẹ àárín òru ò bá jẹ anytime òun náà fi meeting yẹn sí àmàjọ ṣé náà ni. o mọ kó tún sọ sí mi lọ́kàn sí ó túmọ̀ sí pé ìbáṣepọ̀ ìwà àti wọn ó máa dá ah. ah, ó máa lérè ìlú lágbára oh, ọlọ́run. mi ò níyàwó òṣè o mi ò níyàwó òṣè o gbogbo tí mo rò náà nìyẹn pé ah, ìbáṣepọ̀ èmi àti wúmà ẹ̀ èṣù oníyàwá ẹnikẹ́ni tó bá dẹ̀ máa ya èmi àti ẹ̀ ọlọ́run àbàjẹ́ ni àbàtì ẹ̀jẹ̀ ni five hundred k láì fojú kàn mí. just like that. Eh, gba ọkọ mi má jẹ́ fi sílẹ̀ nǹkan tí ẹ fẹ́ lò fún náà ni kẹ́ lò fún ọ no distractions o. no náà ah, tí n bá ti rẹ́dì láti lọ gbà máa gbà lọ́wọ́ ẹ̀ wọ́n kébẹ̀. kí tó ah! jẹ́ tìmú tìmú. owó mi kọ́ ọmọ tó fà yà láti àgbẹ̀. kẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ dìmú. ibu ibu náà wà kí tẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn you understand kí kébì náà fẹ́ mi mórè hàn. náà ìwọ máa lọ ìwọ máa lọ sábà dé sábà ni ìyàwó ilé ní ìyàwó lòun náà ebóbìnrin náà lọ́n bó láṣìírí ni dúró sáyé ọkọ tiẹ̀ kò yẹ ẹsìn kí ìyẹn wà bẹ́ẹ̀ látọ̀ kan sábàdé sábàní ta sọ pé náà lè lówó lọ́la tá a máa fi fúnra but ọlọ́run tó bá máa ba àárín mi àti wúmà yẹn jẹ́ ọlọ́run àbàtì ẹ̀ jẹ́ ni jókòó sáyé jẹ́ kí mi máa lọ fún ìwọ̀sí mà wá ń bẹ́ ìwọ̀sí mà ń bẹ́ <laughs> eh. kí ló máa jẹ́. tó bá ti gbọ́ àná. Eh, ọ̀pọ̀ ṣòwò àkọ́kọ́ lọ ṣáà náà mo ń jẹ́ kí n wo program mi. ok ok um, jẹ́ oh okay. <laughs> My next sáré wọ kitchen. ok okay. hello dear báwo kẹ́mi mò ń gbọ́ ẹ̀ mò wà pẹ̀lú ẹ̀. sí yìí ibi tó bá tèmi sí náà ni màá gbà lọ kò sí ibi tó bá ti tèmi sí yìí wọ pọ́lẹ̀ tí mo ní náà ó sì ó ti mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ó mọ <laughs> tí kinní yìí ò bá tí ò bá sí lára kò sí ọ̀kan tá a fẹ́ ṣe ọ̀rọ̀ owó náà ni. ibo ni kìtú wá báyìí ok mo mọ̀ bẹ́ẹ̀ dáadáa mo mọ̀ bẹ́ẹ̀. Um, ẹ fún mi ní bí abi two hours máa bá ẹ mẹ bí two hours máa bá ẹ mẹ ok ok ọṣẹ. padi o ní wọn pè é hàn. ó tà fi yàtọ̀ síra wa ni ẹ mọ̀ kí mò ń kun yín lé ni mo yẹn pọ́n yín lé ni ṣé ohun tó ń sọ fún mi sì ni pé òkè ń ṣe ni àpọ́nlé. ọba yẹ pé mi ni o èmi àfihàn lẹ mi o mi tẹ dúró twenty minutes. sọlá mo ìwà àtúbára ìdí rẹ ká má túbára ìtú tọrọ ìwọ gangan ìwà láti. ìwọ lórí yorùjọ burúkú ìwà wa lọ. náà o máa kọ́ àwọn ọ̀rẹ́ lé. ìwọ ló máa tì lẹ́yìn gbogbo tó bá ti ṣe tí ò dáa máa tì lẹ́yìn ìyàwó ilé onílé tó lọ́kọ tiẹ̀ ó náà ti máa ló níyàwó tiẹ̀. kì í pé ìyàwó àtọkọ làwọn méjèèjì ni. Ah. Ah, ṣé báwo ló fẹ́ fẹ́ràn àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ẹni tó travel out travel out. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa gbowó àlè àkó fún. òrìṣà lè kánú ọ̀mọ́ra rí tẹ́lẹ̀ sí ọ̀tọ̀ ṣé wọ́n ti fẹ́ràn àrí kó tó di pé travel out. olóríire ah, olóríire kí kìnìún yẹn ń dàrú kìnìún yẹn ń dàrú mọ́ mi lójú o. kò dàrú mọ́ lọ́wọ́ kìnìún yẹn ń dẹ́kun yẹn. ká ló ń support. ìwọ àwọn ló support yẹ òótọ́ ọ̀rọ̀ mo sọ oh, fẹ́ ẹ̀rù ti bà mọ́rọ̀ kọ́ bá rí. ìlọ ìwọ là tọrọ ah, ìyàwó lé ó lé. tọkọ ẹ bá rí bọ àmọ́ sísè òsè tọkọ ẹ bá rí kọ ikú ni ebe kú ni sábà ń lọ báyàwó níyàwó sọ kó dà kó tí ò make sense ni. ṣé kò jù bẹ́ẹ̀ lọ ṣé bóyá máa sọ́nà nìyẹn ah, o mọ̀yàn bá wí o bá lóye fẹ́ tọ́mọ ẹ. ṣé máa lu ẹni. o ah, lè lu mí. òun gbọ́dọ̀ náà láti lẹ̀ ẹ̀ àná ò lọ́pọlọ ṣe bí ọtí ló wà lọ́wọ́ ẹ̀yìn òde dàlú mi lójú àbúkọ gbé kan náà àwọn stool tó wà níwájú ẹ̀ kó fi nà mí orí ẹ̀ ti bàjẹ́ dànù orí ẹ̀ kò orí ẹ̀ ló so sick ni o sick ni mo rọpò tún ní ìtúnyẹ̀ nínú dàlú tó wà kó sí lọ orí ẹ̀ bàjẹ́ ó re ó yá sí mi lábàrá ń di aláìlọ́pọlọ wo bí ọ̀rọ̀ tó sọ èmi ni mi ṣe mistake kò dẹ̀ sẹ́dá tí ò kì í ṣàṣìṣe kálẹ̀ mi mọ̀ kékeré ṣe èèyàn ni kí ni mo fẹ́ jókòó ń bí fún kí mi mọ reason mi mọ mi mọ tó fà á nǹkan ni mo tiẹ̀ fẹ́ pè jàre nǹkan ni mo fẹ́ pè. ẹlòmíì tì ní tuntun ìwọ ò dẹ̀ ti tó rí ẹ̀. wàhálà o ẹ sọ fún un ẹ ẹ àfi kẹ́ ẹ sọ àfi kẹ́ ẹ sọ. má gbọ́ bó fún ẹ lọ lọ bí tún kò ṣáwá ní àjọ wa o. orin yìí náà ni ṣá orin yìí náà ni kò dà kí ló ń ṣọba o. mi ti sùn ọ̀run kọ́ mo fẹ́ kó ṣe o. tó dà mo ti gbọ́. Hmm. ọ̀rẹ́ mr adébọ̀ pè mí àwọn pe fóònù pé ò gbé. kí ló dé. mo mọ̀ mọ̀ mi ò gbé ni ah, ọlọ́run jẹ́ kí n gbé kọ́ wọn láéláé. kí ló dé. má nìyẹn mr bọ̀dé àbí kí ló korúkọ wọn four one nine ni wọ́n níjọ́ tí mo rẹ̀ tí mo báyìí pé ó lè ní ó lè ó lè tó wà lójú wọn ó tóbi gan kò ṣe èyí ó lè gbé tán mo ti mú ẹsẹ̀ mi báyìí mo ṣe fẹ́ straight mo já pa ni èmi kẹ̀ẹ́ jọ kí ni hmm. nǹkan tó pa ìwọ àti wọn pọ̀ tó di gbígbá. Ah, ọ̀rẹ́ mi nǹkan tí màá yín mọ̀ pé òun ò lè ṣe ádùn máa fẹnu sọ báyìí pé òun máa ṣe everything èmi dẹ̀ ti mọ̀ pé lọ́ ló ń pa mo ní láti jápa kí tó kó sọ́wọ́ wrong person. that's it. máa yẹ wò gbowó lọ́wọ́ ẹ̀ kò ṣe pé wọ́n gbá ẹ fún anything ló lè ń pariwo pé ẹ ò hmm. jápa ọ̀rẹ́ ṣe kí nìkan. wo ọ̀rẹ́ kò tẹ́ ṣe pé bóyá four one nine ni má nìyẹn four one nine gidi ni níjọ́ tí mo ti mí tẹ̀ tó yẹ pé gbogbo nǹkan tá a sọ báyìí gbogbo nǹkan yẹn ló mọ̀ ń pa ẹ̀ à ń sọ̀rọ̀ nípa ráìsì pé wọ́n máa lọ ń kó ráìsì ń Kútọ́nù ó náà mọ gbogbo bọ́dà tó wà ń Kútọ́nù a tún sọ̀rọ̀ ń pa mọ́tò ó ní àà ah, tó máa fẹ́ já kọ́ńtẹ́nà lápapá báyìí tó ń bá rí òun wọn lè já kọ́ńtẹ́nà bẹ́ẹ̀ mo ti wò pé àà ah, ah, ṣóun nìkan náà dáyé fún ni a tún sọ̀rọ̀ nípa voiles ńjọ́ ẹ̀ ó ní kí ni òun àtún lọ sí China wọn lọ bá wa ṣe voiles wa babe tó bá já rẹ tó bá kó sí lọ́wọ́ o wọ one chance nìyẹn. sori pé sori pé ìwọ gẹ ẹyí èṣù yẹn ṣá so kéèyàn wà talented láyé yìí kó wò pé ọ̀nà kan ò wọjà òyìnbó bó pàápàá wọ́n sọ pé to succeed in life you need three different sources of income. Hmm. ìwọ wá dé sí i oní pé torí pé máa yẹn mọ̀ ó mọ̀ pa aṣọ ó mọ̀ pa kìíní kan. hello baby. Kẹ́mi ṣùgbọ́n ní nǹkan tí mo ní kó bá mi ṣe kó tó jáde kí ló dé tó fi ṣe. òótọ́ ah, ni má bínú má bínú jọ àárọ̀ yẹn mo rush jáde ni ibi tí mo dé lọ yìí wà very very important tó rẹ̀ mi ṣe ṣe anything má bínú ṣùgbọ́n tí bá dé màá bẹ ṣe. bínú bá ṣe é ṣí ni àbáṣínú wò bí igba. wà á kí ló ṣẹlẹ̀ kókó náà wàhálà ti pọ̀ jù o o kì í fẹ́ kí èèyàn kun ẹ̀lẹ́ ara mi understand òun bí mi ní ọ̀rọ̀ mo dẹ̀ sọ reason pẹ̀lú tí mo fi lè dúró mo ní kó má bínú mo tún ń rojọ́ òṣì lọ. Ah, ah. kí ni nàdí ẹ lánàá. Ah. kí ló délé mo má ní mi náà fún wájú mi jáde mo bí síbi tí mo wà wálẹ̀ ti pọ̀ jùjọ kí ni ná. kẹ́mi. ẹni agbójú okùn lé òjẹ́ ni àgbà ọlọ́run kò gbà ní. kẹ́mi pa fóònù. má má ṣe ń ṣáyà o ìyàwó olè ò ṣe finú tán ìbẹ̀rù lóbìnrin ètò adákúndàbọ̀ má má jẹ́ fọ̀tà ṣáyà ìyàwó olè ò ṣe tán ìbẹ̀rù lóbìnrin àmì báyé bá dágbé ní bàdá lè ah. ayé kí ló ń ṣẹlẹ̀. mama mama mama down ah, ah bàbá yìí ni a dẹ̀ máa kọ́ disturb yọ káàkiri má bínú kẹ́mi ìgbà tí fóònù ẹ rìn mí ó ní pé ká pé ọkọ ẹ ló ń pè ẹ kí ló wá ṣẹlẹ̀ tó fi ń kanra mọ́. ẹ nígbà tí wàá dẹ̀ gbó tọrọ ṣé mi ò ní mọ̀ nípa fóònù mi ni. kẹ́mi nǹkan ń ṣe ẹ o. wàhálà ọkọ lé ẹ pọ̀ wàhálà bàbá àwọn ọmọ ẹ pọ̀ but nísìn tí mú ìwà pè ẹ ó ní ká dákẹ́ pé love of your life ń pè ẹ iṣẹ́ ló ń káwọ́ sókè tó ń ká ẹsẹ̀ sókè tó ń ṣe gbogbo ẹ̀ ó níye minute tó fi ní pé ká panu mọ́ ọkọ ẹ wá ń pè é sí oní ń disturb ẹ. a ah, dòdòdòdòdò jọ òde sí rí ibi tó lọ ẹ má lọ bẹ rárá jọ nítorí Ọlọ́run mi ò fi mi wá bá anybody ṣeré mo sorry gan o mi wá tó wọn yẹn mi fi bá anybody ṣeré o ah kí ló mean by that ah, mo lè bàbá mi wá sọ̀rọ̀ kí n kó gbèsè báyìí kí n kó sókè kí n lanu sílẹ̀ báyìí kí n má pàdé mọ́ kí ni problem sẹ̀ kí ló kún ẹ bẹ́ẹ̀ ọmọ mi wà ṣiṣẹ́ sí mi ni wọ́n jọ bó ṣe wà yẹn mi fi mi wá bá any fucking body ṣeré wọ́n jọ jọ má fi mi wá wé bàbá alára mẹ́ẹ̀ wọn ò sí ní kátígórì kan náà wọ́n jìnnà síra wọn gan. ọ̀rẹ́ ni alábùkù ni ẹ ṣe nípa alábùkù ni ẹ kò tí wà tó ò ní fẹ́. mo ti fẹ́ ah, ah. òkì gbẹ́nu òkì gbẹ́nu ẹ̀ dákẹ́ bí wọ́n bá gbéyọ̀ sí ibi kan báyìí bí tó bá gbé sí ló ń ṣomi sí ikú tí òkun inú mo máa ranjú ṣó mọ bí Muiwa ṣe jẹ́ sí mi ah, Muiwa is her first love do you know what first love means? pàtó ẹ bá ní love kankan. kò ní kò ní wọ́n tún ní ìwà gbé lára bẹ̀ yẹn lọ́nà ó jìnnà kó wọn sí ní kátígórì kan náà i'm sorry. Kẹ́mi. Yes. Fọlákẹ́ ló máa tàn ẹ́ pa. Ló máa tọ́ta ní pa. Fọlákẹ́ máa sún ẹ̀jẹ̀ dàbí mo ṣe dàpọ̀ rẹ́ ní pèsè lórí kó ti dàrú. Wọ́n gbàgbé pa ìjàrú ẹ̀ mọ́ òun ni wọ́n ti dàrú tó sínú ilé. Ó ah. ah. máa fi wíwá kọ́ bẹ́ẹ̀. Ó máa fi first love ẹ̀ wí bàbá àwọn ọmọ ẹ̀ tó bímọ fún. Ah. Excuse me, Jọ. Bóyá kó wà nǹkan mi sọ. Ṣé lọ́rọ̀ mi wà yẹn? Mi ò láì kí n fẹ́ kọ́ wọ́n sí lára. I don't like it. It's my love, it's my life, it's my everything. Okay? Please. Èmi ni mi kò dákẹ́ ara mi jẹ́ àmọ́ èmi ká máa jókòó sí ètò ìmọ̀wá àwùjọ. Ẹ ṣe mo jẹ́ ká sàn kan mi. Mo bẹ̀ bù. Bóyá kàdé náà ká lọ jẹun. Lẹ́yìn sí o. Ẹ̀jẹ̀ máa fò lọ ni. Bó lè ṣe fún ẹ̀yàn kó máa fò lọ. Idiot. Ah, ah. Can you imagine? Òun fi wíwá gbé dáàdì lára láti bẹ̀rẹ̀ síbẹ̀ níbo síbo. Àmì ah, ò láìkẹ́ o. Fi sílẹ̀.

ìfẹ́ dìtútù ọ̀rọ̀ obìnrin ṣe bẹ́ẹ̀ ó ti bẹ̀rù ètò àdàkùdàbọ̀ máma ṣe fọ̀tà ṣàyà o. wọ́n pa aṣọ fáwọn èèyàn ní àdúgbò yìí so ọ̀gá mi dáná àwọn ti pè yín pé yín pé yín pé bí kọ̀ tí ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín pé ṣé káwọn kaṣọ yẹn wà nàbí ẹ̀ máa gbà. àmì <coughs> sọ fún ọ̀gá ẹ̀kọ́ má bínú mo bí sí díẹ̀ ní ó kí n gbé kọ́ bó bá ṣe jẹ́ màá jẹ́ kí ó mọ̀ máa pè bí a máa wá kó abẹ́ máa bá mi kó wá ni. sir actually mi mọ̀ kan tí ẹ̀ ń rò pàtó but mo fi pé ìrònú ò dá lára ilé ìtẹ̀kàn ṣe hmm, hmm, hmm. Ah, sir kò dá lára ìjọ sir mi ò fẹ́ kẹ́ ronú mọ́ sir. sọ wàhálà kò lè yé ọ bá mi sọ fún ọgá ẹ pé màá pè. ok sir. sá ìjọ má bínú mo fẹ́ kẹ́ mi fẹ́ kẹ́ ro mọ́ ìjọ ìjọ sá. báyé bá ṣe dágbé ni ń bá máa dálé ayé gbé ń bá lè rọjọ́ iwájú ń bá ronú kí tó mi. ìfẹ́ di tútù ọ̀rọ̀ obìnrin ṣe bẹ́ẹ̀ ó dìbẹ̀rù. ètò àdákùn dàbọ̀ máa má jẹ́ fọ̀tá ṣàyẹ̀wò ìyàwó olè ò ṣe fi mú tán ìbẹ̀rù lóbìnrin. ẹ wá wá ayé obìnrin ọ̀dàlẹ̀ obìnrin ìkà o. ẹ̀yìnkùlé lọ́ọ́ táwa nínú ilé làṣẹ ní ń gbé àyà tàfẹ́ sílẹ̀ kódà kó bímọ fún ni kò ní kó má fi kà ṣe ni. ó bàbá lúgọ sókè. yàmú ìwà. ó kò ṣe ọmọ ènìyàn ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ ní ìmọ̀lẹ̀ tó kún ọmọ òun lòdùn ló ń bà ní. kílódé ẹ̀sìn mi. yóò mo fẹ́ bẹ̀rẹ̀ Thank you. láti ìgbà tá a ti fẹ́ra wa kí ló bèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ọ kí ló wá dé gbogbo wa tó ń wọ àtẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ jẹ́ kí n mọ tí n bá ṣe fún ẹ. dádì mi wá hmm. ṣé nítorí ọ̀rọ̀ ẹ̀ torí ìkó kékeré yìí lè ṣe dá ọmọ mi lójú tí mo ti lọ látàárọ̀ mo wọlé mo wá sùn ẹ wá ń jí mi lọ́gànjọ́ òru lè bá mi sanwó lórí ọ̀rọ̀ tí ò ní mí nì ẹ ti bèrè lọ́wọ́ mi several times ẹ ní kí ló ṣẹlẹ̀ kí lẹ ṣe fún mi mo lè ṣe nǹkan kan fún mi. má bínú má bínú ọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn ni mò ń bẹ́ẹ̀ sọ má bínú. ó dáa ẹ ẹ ṣẹ mi ẹ ẹ dẹ ṣe nǹkan kan fún mi. àbí nítorí owó kan tó bèrè lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tí mo ní kò ṣiṣẹ́ sùúrù fún mi náà ló ń bí ẹni. ó dáa tó bá jẹ́ torí ẹ̀ ni wàhálà láti lórí fóònù ẹ láàárọ̀ làwọn. ẹ ṣé mo dúpẹ́. Báwo ló ṣe? Ṣé mo lè lọ sùn? Yes, ma'am. Um, sorry. Eh, Dáàdì mi Tó bá di àárọ̀ mo fẹ́ travel. So mo ní kí n ṣàlàyé fún yín. Kí wọ́n lọ di pé ó máa bá yín lójijì tílẹ̀ bá mi. Èmi ni mo jí ẹ tí mo ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Tó tún bínú pé mi ò jẹ́ kó sùn. So tí mi bá jí ẹ nísìnyí tó bá ń lọ láàárọ̀ ọ̀la ló bá ṣe sọ fún mi pé mo lọ síbì kan. ẹ má bínú ó escape my mind mi. níyàwó tó wà nílé ọkọ tí òun ṣe kókó yóò ń dá gbé. anyway ẹ má bínú tó bá dàrú ọ̀la n travel mo kò ní kí n sọ fún yín ni. balẹ̀ rọ́jọ́ ọ̀wájú bá ronú kí tó yẹ alábàárín mi ìfẹ́ dìtútù ọ̀rọ̀ obìnrin tẹ́ bẹ́ẹ̀ ó dìbẹ̀rù ètò àdákúndàbọ̀ máma jẹ́ fọ̀tà ṣàyà o ìyàwó ọ̀lẹ ò ṣe bínú tán ìbẹ̀rù lóbìnrin ẹ wá wáyé obìnrin ọ̀dàlẹ̀ ó. Um, Maija mi ò tí ì rí aláàtọwọ́ tó fẹ́ fún mi. màá sẹ́ndẹ̀ ẹ̀sẹ̀ kó tó débi tó lọ. màá tún sẹ́ndẹ̀ ẹ̀ ni anyway kò sí wàhálà èmi ti fẹ́ máa lọ dẹ̀ni yẹn um, mi ò ní lè délé mi ó máa dọ̀la kí dé. Hmm? Hmm ó dọ̀la kó tó dé. mi ò ní délé ní ó dọ̀la kó tó dé kò sáwọn ibi tí mo fẹ́ lọ́pọ̀ so mo ní kí n sọ fẹ́ mi jẹ́ kí tètè máa lọ. ẹ jókòó. kí tún jókòó. ìyá mú ìwà èmi ni mo jẹ tí mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lórí pé kí ni nǹkan tí mo ṣe fún un pẹ̀lú àwọn wà tó ń hù lẹ́nu jọ mẹ́ta yìí ló ṣe àrántí láti sọ fún mi pé o máa travel ni jọ èyí náà tó tún fẹ́ travel ló tún sọ fún mi pé o ò ní dé ó sì dọ̀la jọ kí lè ṣe mí ná tí ẹ sọ pé ìwà kan ni mi ò wù tẹ́lẹ̀ tí mò ń wù ní ìsìn tó ń jẹ́ kí inú máa bí ẹ ah, wọ́n rí bẹ́ẹ̀ ó yẹ kó o lè ṣàlàyé fún mi torí mo mọ̀ pé kì í ṣe kẹ́mi tí mo fẹ́ tẹ́lẹ̀ lílé ìyá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. dádì mi ẹ ti ń béèrè kí lọ́wọ́ mi pé kí ló dé kí ló dé mo ti ní kò sí nǹkan kan kò lè sí nǹkan kan náà ni mo sọ yẹn ẹ̀wọ̀n èmi náà fẹ́ try mi ò fẹ́ kó jẹ́ pé èyí lè máa mú wa always èmi náà fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ wá síta lọ́tún ló ṣe pé kémi náà ṣe ní nǹkan tí mo máa ṣe tó máa mú wọlé fún mi gbogbo ìgbà sódà mi ò ní máa béèrè owó lọ́wọ́ yín always nǹkan tó fà á nìyẹn tèmi náà fi ń tọ́ láti jáde síta kò sí nǹkan kan. so ìyẹn ló wá jẹ́ kó máa dijọ́ kìtì kó tó dé. ní àwọn ibi tí mo fẹ́ yà pọ̀ ni mo sọ fún yẹn lẹ́mọ̀ pé drive alẹ́ so kó tó kọ̀ ọ̀sẹ̀ nìyẹn mo ṣe rò pé ibi tí n bá wà o tílẹ̀ bá ṣú máa sùn síbẹ̀ ṣé máa lọ sí hòtẹ́ẹ̀lì ni má dé bàbá oúnjẹ kejì. jọ ṣé èmi ni mo sọ pé owó tí mò ń fún ẹyin ó ti sun àti pé kò tiẹ̀ rán mi létí láti ìgbà tá a ti fẹ́ra wa owó kan tó béèrè ǹjọ́ kan tí mo kàn yà kò sí o hmm, no kàn rán mi létí kò jẹ́ kí n mọ̀ tábà kò yé mi. lóòótọ́ kò sí ẹ̀kọ́ tí mo béèrè lọ́wọ́ yín tẹ́ fún mi gbogbo nǹkan tí máa fẹ́ kódà àti nǹkan míì tí mi ò fẹ́ lè máa fún mi but obìnrin lèmi náà mi ò fẹ́ ṣe full housewife mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ máa ka owó lọ́wọ́ ara mi ó yẹ kó ti yé yín kò sí anything. ok yorùbá ní tó bá kọjú sí ẹ kó kọjú sí tó bá kẹ̀yìn sí ẹ kó kẹ̀yìn sí tó bá kù ọ nìkan kó tún ìrọ ara ẹ pa. kò sí wàhálà ẹ jẹ́ kí n tó máa lọ lágbára ọlọ́run ìwòye ọ̀la màá ti dé owó tẹ́ fẹ́ bá mi send ẹ má jẹ́ kó pẹ́ màmá expect alert ṣùgbọ́n ìyẹn ọ̀rọ̀ ló ṣe kókó.

inú ilé mi ń gbóná gan ni mi ò lè bá kẹ́mi sọ̀rọ̀ kó gbọ́ mọ́ kẹ́mi dẹ̀ máa kú òun ilé mi ó máa jáde ìgbà tó bá òun ló máa wọlé á ní sọmọdé lòun ni ṣé òun ò lè lọ bí tó bá òun ni kẹ́mi. ó ti sọ gbogbo yẹn fún mi but ìyá mú ìwà mi ò rí bí èèyàn bẹ́ẹ̀ yẹn <laughs> no seriously mi ò rí bí èèyàn bẹ́ẹ̀ ó níwà tútù ó nírẹ̀lẹ̀ ó máa ké ọ̀pẹ lọ yáyà ó ah come on ní kẹtẹ o. kẹ́mi ti di nǹkan mímọ́ mi lọ́wọ́ kẹ́mi ti di nǹkan mímọ́ mi lọ́wọ́. ok nǹkan tí màá ṣe ni wípé ọmọ dáadáa sí mi ni ó dẹ̀ respect mi mo mọ̀ dáadáa ó mọ̀ mi i think what i will do is màá lọ bá màá lọ bá i think màá béèrè àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ ìṣèlú dá mi lójú pé wọ́n ló máa ṣe àwọn ọkùnrin ọmọ ẹ̀ pàǹpà ah, ah, kì í pẹ́ tasẹ̀ àgẹ̀rẹ́. Ah! kẹ́mi obìnrin ni máa rò máa rò máa rò bẹ́yẹn. èṣù tí wọnú ilé mi gan tó gbé bọ́n èṣù gbé bọ́n nínú ilé mi gan láàrin mi àti ìyàwó mi mo ń fi sùúrù gbé ni o. o ò really get kìíní yẹn o ò tí really get ẹ ìyá mú ìwà tí èmi mọ̀ cannot do that ó máa ní reason ó máa ní reason and surely I will find the reason I will get to the root of it I will get to the root of it. I am tí mo rí mẹ́sẹ̀gì yín tí wọ́n ní ẹlẹ́fẹ́ rí mi pé kí n yọjú sí yín reason yẹn tí mo fi ní pé kí n wá rí yín sá ṣé kò sí problem. ẹ eh, no kò sí kò sí èmi àtọ́rí ọkọ ẹ lákànjọ sọ àwọn ọ̀rọ̀ kan you know, akàn discuss àwọn nǹkan kan so ó wá ń sọ pé behaviour ẹ change lately though mo ti gbẹ̀rí ẹ̀ jẹ́ o ah, àwọn nǹkan tó sẹ́ni mo sọ pé ó lè ṣe ah no no no no kò possible kò possible. ọkọ mi wá fẹjọ́ mi sùn. Eh, eh, ó ní àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tílé fi ń dùn pò kì í ṣe mọ́ this nonchalant attitude you're not being caring ó ṣàṣọ gbogbo ẹ̀ tó pọ̀ mo á sọ pé no wípé o ò lè ṣe èmi máa rí ẹ mo máa pè é mo dàgbé wàá sòtọ́ fún mi. ọkọ eh, kí n má parọ́ fún yín nǹkan tẹ́ ń sọ fún mi ó ń strange létí mi ah, ṣúra ẹ pé mi ò tiẹ̀ eh, gbóhùn kan tó jọ mọ́ èmi àtọkọ mi issues nínú Ah, àkínṣe ah, she ọdún márùn àbọ̀ ọdún mẹ́fà èmi àtọkọ mi ti to commit to tá To bá So, what about inú ilé màá ṣàmọ̀ even tá a bá ti wà ń jà bá fa anything inú ilé màá ṣàlàyé fún tó bá kú ṣẹ̀ mí á dẹ̀bẹ̀ mí I'm a ṣètìlẹ̀ àmì kẹ́bìlì láàrin àwọn méjèèjì dìgbòdìgbò kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mi ò gbọ́ nǹkan go ń sọ ìrí so nǹkan tó ń sọ fún mi sí ni pé kò sí grudges kò sí altercation kò sí nǹkan kan. èmi àti wọn àfa anything we are fine nítorí mo sọ pé ń yà mí lẹ́nu strange sí mi mi ò gbọ́kàn mi lẹ́nu ìṣù kankan kò yé mi sá. má bọ̀ ní ọ́fíìsì kan ní wàá lọ ṣe lálẹ́ báyìí. Um, It's all right. No problem. I don't care. All right. Bá mi fọ́ ọmọ mi. All right. Ẹ tẹ́kẹ̀ẹ́ bínú bá ṣe é ṣì ní àbáṣínú òbí igba àbámẹ́ni tó fẹ́ ní dọ́kàn kámẹ́ni àwọn bá jayé pẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán tọkọtaya ti ń dalẹ̀ ara wọn ẹni agbo ojú òkun lè ni àgbà ọlọ́run kò gbà ní ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán tọkọtaya ti ń dalẹ̀ ara wọn ẹni agójú okùn lé ò jẹ́ ní agba ọlọ́run kò gbà ní. ètò àdákùndàbọ̀ máa ma jẹ́ ọ̀tá ṣáyà o ìyàwó ọ̀lẹ ò ṣe finú ta ìbẹ̀rù lóbìnrin. ètò àdákùndàbọ̀ máa ma jẹ́ ọ̀tá ṣáyà o. ìṣẹ̀ máa bá ń ṣiṣẹ́ ẹ̀hẹ́ àdéṣejọ́ máa jọ ṣòwò mo mọ̀ pé kì í talẹ̀ kan fẹ́yàn méjì ẹ̀ kì í talẹ̀ kan fẹ́ni méjì ilẹ̀ tẹ́ bá ti tà fẹ́nìkan ẹ ti tà ni ìyẹn ló jẹ́ kọ́kàn mi balẹ̀ lé lórí ọ sẹ́yìn ọ̀wà fẹ́ràn owó sà ah, ṣọba lójú gbogbo owó di ẹ̀yin gan fẹ́ràn owó ah, torí owó ni gbogbo nǹkan ẹ sílẹ̀ Alexandra. ṣọba lójú gbogbo owó dé ẹjọ ta ni ò fẹ́ràn owó kò sẹ́ni tí ò fẹ́ràn owó torí owó kọ́ gbogbo wa ṣe ń ṣiṣẹ́ ni ẹ ṣáàtì olórí àdéhùn wa. kí ló lọ kí ni ṣé o rí mi lórí ìdúró ni tó fi fi receive call ni because orí tí mo wọlé tí mo dúró sí ibà yìí o dẹ̀ tún mú ìkọ́ yẹn lọ o lè call fún yẹn fún kíni. jọ ṣé bó rí pé mò ń receive call lọ́wọ́ ni call tí mo dẹ̀ ń receive ọ̀rọ̀ business ni jọ kí ni rísì tó fi gbá fún mi. kí ló kí mi pẹ̀lú business ah. kí ni tèmi wo mi sábà mi báyọ̀ wá sí ibà wá kí ni problem ẹ̀ lọ kí ni wàhálà tó kó rẹ̀ sínú tó bẹ̀rẹ̀ sí ní irun tó mi káàkiri fún gbogbo àgbáyé kí ni mo ṣe fún ẹ kí ni mo rà ń gbà ẹ̀ tó fi gbé ọ̀rọ̀ mi báyìí tó gbé lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní mi fọ́ rẹ̀ ẹ̀ tọ́rọ ẹni wá ní gọ́ọ̀ tó pè mí tó pè mí wò sí ògùn àgbàgbà yẹn tó bẹ̀rẹ̀ sí máa bá mi sọ jagos lẹ́nu wọ́n sọ mi pé èmi o ìyàwó lé lèmi o ó yẹ kémi ṣe bí ìyàwó lé gidi ni o ẹ̀ẹ́dẹ̀gbẹ́ kémi máa ní ọkọ tèmi lára o kí ni títí wọn pẹ̀lú lèmi kí ni tí wọn àmọ́ ọlọ́run ṣọ wọn ọlọ́run ṣọ wọn kí wọ́n bá orí mi lé bí bẹ́ẹ̀ kọ́ ni nǹkan tí bàṣẹ́ wọn lé ni wọn ò bá lè tara wọn kan. kẹ́mi kẹ́mi ṣe sùúrù ló ní kí ló dé mo ní wàhálà tó ń fi mí ṣe nínú ilé ni ó dẹ̀ bá mi sọ̀rọ̀ ó lóun máa rí òun máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ jọ ṣẹ́ṣẹ́ ni bó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn sí. Ah, aṣọ ò tiẹ̀ lójú tì ó dẹ̀ ló dàgbà lójú ara ẹ̀ àgbàlagbà dẹ̀ ni ẹ́ ó ò lè tónú lé ara ẹ̀ ó ṣẹlẹ̀ rọjọ́ fún ọ̀rẹ́ ẹ̀ fún abẹ́ tó lé ẹ̀ àbí agbáyagbò ṣì dẹ̀ ni ẹ́ bóbi bó ṣe bẹ̀rẹ̀ sí ní náírà ni wàá rí mi wò bí ìran màá ti ṣe kébé wà fún lé yẹn wàá gbà wá wò pé kí ló ṣiṣẹ́ gangan gangan tó fi pàdé mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá ti wá bí e dá tún pe ọ̀rẹ́ ẹ̀ mi fún wàá yọ̀rọ̀ àti máa fẹ́ ibi èjì dá àwùjọ pẹpẹ àgbàyà òṣìṣẹ́. báyé bá ṣe dàgé mi ǹbá máa dálé ayé gbé ǹbá lè rọjò wájú ǹbá ronú kí tó yẹ alábàárín mi. ọ̀dà ọ̀dà mi ní gbọ́ mi ní gbà ẹ wo mi ní gbà kẹ́mi máa kó lé mi mi ò lè gbà kí kẹ́mi pa mí bọ̀dà ẹ wo ẹ wo ẹ ṣe sùúrù kó tó dà báyìí ni mo ṣe ń pariwo fún gbogbo ẹbí fún gbogbo ọ̀rẹ́ pé kàn gbọ́ kàn gbọ́ ohun tó ń ṣe rè ohun tó ń ṣe rè ó ti tó gẹ́ ẹ jẹ́ kó máa lọ bóyá tó bá tiẹ̀ lọ mi ní lè ríyàwó fẹ́ mọ́ ẹ wo ẹ jẹ́ kó máa lọ a ní mi ní gbà ẹ má yẹ kí n pinnu o kẹ má ní mo pa fóònù ẹ létí o mi ní gbà ni mo sọ o mi ò ní gbà ni mo sọ ókè Ok, ok, ok, ó dà ṣé yẹn lè fẹ́ gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ti bá ti dẹrù ẹ̀ síta ẹ fi mọ́tò tiyín ẹ wá fi kó kẹ ẹ kó sílé tiyín ẹ wò bọ́jà ni ẹ má ní mo pa fóònù ilé tí òun ń sọ má bínú o má bínú o ok ọ̀rẹ́ mi. excuse me. o ma kú. ẹ. o yà o ma kú. mi ní kúkú kan bí kò ṣe yíyẹ tèmi. o torí pé nǹkan tí ò yẹ ni pé bó ṣe ń gbẹ̀mí ara ẹ lọ sókè tó ń gbé lọ sódò high blood pressure ni. kíkẹ́ mi kù ń lé mi ni èmi ò ní fàyè lẹ̀ kíkẹ́ mi pa mí ní sùúrù farabalẹ̀ ṣé o ti gbàgbé wípé èèyàn tó bá torí ẹlẹ́gùn kan kú wọ́n ní pé ẹgbẹgbẹ̀rún ẹlẹ́ ṣe báyìí tó wọ́n ka tọ́ọ̀kì nìyẹn o lórí sàárè ẹ̀ tó wọ́n wá jókòó wọ́n á pì pín ọgbẹ́ni má para ẹ o obìnrin lobìnrin màmá jẹ ok you don't need all this ó ní dẹ. kó tó dàbí ẹ̀ torí ẹ̀ ni mo ṣe fẹ́ lé ẹ̀hẹ́ kó tó dà bẹ́ẹ̀ torí ẹ̀ ni mo ti fẹ́ tètè lé dànù kó kó onú lé mi. ọ̀rẹ́ ṣe jẹ́ yẹn sẹ́pítọ̀ wo rẹ̀ bó ṣe sọ̀rọ̀ jọba bínú ńgbà tí ìwọ bá lé kí làwọn èèyàn fẹ́ máa sọ look a responsible man kò kí ń léyàwó ẹ̀ kúrò nílé àwọn èèyàn ló responsible ni kódà wọn á sọ pé ńgbà tọwọ́ ti dé nsìn ìgara ti dé ó fẹ́ pààrọ̀ ìyàwó come on come on. look tí o bá fi ara balẹ̀ tí o bá gbọ́ tèmi ìṣẹ̀lẹ̀ mi àṣọ ẹ̀ wípé kẹ́mi ó máa padà wálé á fi ẹsẹ̀ ara á kúnlẹ̀ á ní ọkọ mi mo ti ṣẹ̀ ẹ́ jọ̀ọ́ má bínú dáríjì mi. wo wo wo ok mo ti gbọ́ mo ti gbọ́ ṣáà ń ṣe tinú mi. wo mi o ò ní gbogbo ètò ń sọ yẹn. mo understand ẹ mo understand ẹ o ẹ ẹ jẹ yẹn o ti fẹ́ máa ṣe kí ni o ti fẹ́ máa lọ sókè farabalẹ̀ jẹ́ ká lọ mú one one guy jẹ́ ká lọ mú one one kó cool off yá lọ jẹ́ ká lọ. Ah, ọmọ yìí ò pa mí. ìfà tèmi ni màá wà ẹ́ mi ò ní jẹ́ kó dúrà ẹ̀. All right, darling. All right. O shake gan. Ẹ ǹ tún a máa bọ́kẹ́mi ó ní owó pọ̀ lọ́wọ́ ẹ̀ ló sọ. ẹ mo sọ bẹ́ẹ̀ ló tọ́ mo mọ̀ sọ ni torí díọ̀tì stupid girl dé sí mi yẹn ni kí ló dé lọ́kí ni mo ra ń gba ọmọ yẹn ó ti hate mi jù kò sí nǹkan tí mo sọ báyìí ó mọ̀ máa dànù ni pé ọ̀rọ̀ wo lèmi ń sọ lẹ́nu kí ló dé ọ̀rọ̀ tó yẹ kó fi support mi ó máa ní ẹ̀ nǹkan tẹ̀mí sọ yẹn kò make sense kí ni kó máa takò mí ni kí ló dé ṣó ń bíìf mi ni kí ni mo ti ẹ̀ sọ ó ń bíìf mi ni bíbí yẹn ti pọ̀ jù kí ni mo rà ń gbà ẹ̀ ah, ah kí ni ìwòtọ́ ló tiẹ̀ sọ náà all the time ìmọ̀ reason tó ṣe láì láti máa counter ẹ̀ bẹ́ẹ̀ anything tó bá sọ ó máa rí nǹkan míì tó máa sọ sí but anyway hmm, a máa fílẹ̀ náà ni ọ̀rẹ́ wa ni. ní kí ni ọ̀rẹ́ ta ni wo kò ń ṣọ̀rẹ́ wa o èmi lè lè bá ṣọ̀rẹ́ tó bá jagun tó bá jásìn tó bá títí bàbá mi bá gùn mi dáadáa mo máa mú ẹ kúrò bíbá ẹ má lọ gbalé fún ẹ síta yes sọ̀rọ̀ èmi àti ẹnìkan àlejò máa ṣe àfi díọ̀tì ẹ̀ lẹ̀ mo ṣe fẹ́ nǹkan mi nìyẹn. ẹni sọlá. <coughs> ọ̀rẹ́ mi so now and again Fọlákẹ́ má fún ọmọ òṣì yẹn lóhùn láìla ìgbà tí mi ṣe ọmọdé. Ah, ah, ah. o ṣùọ. twenty thousand naira tí bá dé bíi wà á transfer ìjọba kò dé promise pé bá di weekend wà á gbé jáde fún ṣọ́ọ̀bù. ọ̀rẹ́ mi. <laughs> All right, baby. Go take care. All right. Bye. Paia. Mal, imagina eu tomar que gostar. É? Kò sí mi ẹni pè mọ́. Máa fowó fún ẹ, máa tọ́jú ẹ. Ẹ Kẹ́mi Sọ́lá bèbí, ọ̀rẹ́ mi, bẹ̀sí mi, iṣọ́run mi, <laughs> my love. Instagram post. Hey. Sweetheart. Darling. Oh, <sighs> come on. How much you oh. did? That's my baby. Mm-hmm. Pẹ̀lẹ́ darling. Ebi lé mi dé ni. Mm. Um, Ríwa. Ah, Ti mú tán. Ríwa. Kí ló ṣẹlẹ̀? Ìmọ̀ lálà kan. Inú ara mi yẹn. Mo mú bọ̀dá ni, mo lè ṣùtẹ̀ nígbà tí mo pa ìtàn padà. mo mọ ṣètò jọ tó bá ìrántí àlá tó láàrin mo fẹ́ kó interpret ẹ̀ dáadáa ṣe ta ló kọ́kọ́ pa ẹnìkan nù ojú aláì ṣé wọ́n lo kọ́kọ́ pa mí ni àbí èmi ni mo kọ́kọ́ pa ẹ́. obviously èmi ò kọ́ shoot ẹ. ìwọ ló shoot mi really kí lè ṣe mí lójú àlá. ṣùwárí kí ẹ̀ṣẹ̀ má bàa ṣẹlẹ̀ àti kó má bàa ṣe ẹ̀ṣẹ̀ yẹn mo ṣe fẹ́ sọ fún ẹ mo lọ́la pé o fẹ́ ọmọbìnrin mi as in you got married to another lady o abandon èmi as in o pa mí tì o tún pa àwọn ọmọ mi tì. Debo, I'm sorry, this is a question, please. Is this you? Don't you mean is this me? And uh, sure, yeah. do you think you know what you're saying? No, you are báwo ló kàn ṣe máa kàn déédéé mọ́rọ̀ kan tí ò necessary tó kàn kó ẹ̀ papọ̀. torí kí aláì kó má bàa ṣe nǹkan tó máa ń sọ pé alágọ̀ alákan alátẹ̀lé ìkòkò. but what is the meaning of all this? kí ló tún mọ gbélé tó ṣe. kí ló ní pé what is the meaning of all this? ẹ mú ìwà mo ní mo lálà ṣé mo tún jẹ̀bi pé mo lálà àbí mo gbára wa ni. but o ti take it personal now. o ti dey take it personal because wọ́n gbọ́dọ̀ ló ń take it personal ìgbà tí mo lálà lọ́jọ́ kìíní àná kó o máa ṣoríire o oh, àtọ̀ báyìí o náà mo sọ pé mo lálà pé o ṣe nǹkan tí ò yẹ kó o ṣe mo dẹ̀ sọ pé tó bá ṣerú ẹ̀ pé máa fẹ́ ní samedo treatment àti máa ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ni. ìbùkún ìbùkún nǹkan míì ti ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tó sọ yìí mm kẹ́mi lọ́lọ́run fún wa tẹ́mi àti ẹjọ́ bí òkè ya kẹ́mi. ẹ ẹ you sit down again ìgbọ́ ló pè mí ya kẹ́mi rí o ti oh, pẹ́ àti kò falẹ̀ ìfà ti ṣe dòó o kì í pè mí ya kẹ́mi. ohun tí mò ń pè é nìyẹn ya mm, kẹ́mi. no mm, òun pè bẹ́ẹ̀ tí mi ò di eh, i'm telling you bí ìwà mo sọ fún ẹ o ṣe mo ti ń ja ẹ wọ́n ni má sọ pé fẹ́ ṣe mistake ọ̀kan lọ fẹ́ yàwó mi o because i will so as in i will so kill you and ma fẹ́ ní sabajo treatment ma gé létí ma gé lápá ma finish ẹni ah don't try it o don't try it rárá. Right? kí ló iphone ṣe kí ló iphone ṣe wọ́n who you calling ta ló fẹ́ pè. ó tún jẹ́ problem mi ò mọ̀ gbà mi ò mọ̀ nǹkan tó fà á ó ṣe jẹ́ kan náà làwọn méjèèjì máa ń ronú kẹ́mi sọ fún mi ó ní ọkọ òun responsible rárá o kò ń tèkẹ́ òun o bó ṣe lówó tó o kò ń tọ́jú àwọn ọmọ kò ń ṣe nǹkan kan ó wá sọ ní sọ bẹ́ẹ̀ ni pé kí n kó àwọn ọmọ òun sọ́dọ̀ pé kí bá bá òun tèkẹ́ àwọn ọmọ òun pé mi wà kẹrin ẹ̀dẹ̀ òkè mo wà kẹrin gan ó ní pé kí n má bá òun tọ́jú àwọn ọmọ òun ó ní tó bá tiẹ̀ ṣe é ṣe gan ó ní kí kúkúra mọ́ọ̀lù ẹ̀ tẹ́rùtẹ́rù ó látòun àtàwọn ọmọ òun ó ní pé kí n máa tẹ́kẹ̀ gbogbo wọn papọ̀ ìyẹn ni mo yìí rò pé báwo ni mo ṣe fẹ́ ṣe yẹn lóòótọ́ lóòótọ́ ǹjẹ́ mo tí ìyàwó mi sọ. ìyàwó mi sọ fún mi kó ń lálàá pé òun rí wípé mo fẹ́ try ìkọ̀kan tó bí a mo fẹ́ fẹ́ ìkọ̀kan tọmọtọmọ ó ní ti bá try èyí kù ni ó lóun ò kẹ́ ó lóun máa yìnbọn pa mí ó dẹ̀ máa para hmm? ẹ̀ ó lóun lálàá ni lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ lálà kó má jẹ́ pé ẹnìkan ti mọ̀ ń parí relationship òun àti kẹ́mi tó wá jẹ́ pé ó lọ sọ fún ìyàwó Múyìwánlé because àwọn ọ̀rọ̀ yẹn wọnú ara wọn ó ti ń tálì ju obìnrin dẹ̀ gbọ́n gan pé máa gbọ́rọ̀ lẹ̀ àlàkọ́ o ẹ ká wà very careful. Ah. pé wọ́n ní wípé ẹni mẹ́ta náà ló mọ̀ jẹ́ta. kì í gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àárẹ̀ àwọn mẹ́ta nìkan kọ́ ló wà. mi ò sọ fún ìkọ̀kọ̀. <laughs> wá ti yíyàwó tiẹ̀ ẹ̀ṣẹ̀ wà lálàá so ìyàwó ẹ̀ ńlá là ń sìn ẹ wa ti ń jẹ kó mọ̀ wípé tó bá fi lè dán wo ó máa kú pọ̀ rí. ìyàwó mi dẹ̀ ni kò dẹ̀ fi bẹ́ẹ̀ lálà bẹ́ẹ̀. sọsẹ ní tọrọ bá tẹ ti ń débi wípé a ti ń lọ kọjú wọnú ilé ara wa a ti sọ fún ìyàwó wa àti wá ń kọ́ ìyàwó wa débi wípé ẹ ó lè pààyàn fọ̀ rírì yẹn. ó ti di ọ̀tá wọ́n ẹ̀ máa lọ sí ilé tó máa sọ fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pè é tẹ́tí wọ́n ń gbé bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Ah, àmọ́ fún ẹ̀ka sẹ́kọ̀ọ́dù sùn àgbà jẹ́ jẹ́ o. wàá dé wa wá ṣe àpilẹ̀ kí ni. máa gbọ́ àwa àwa gọ̀. máa gbọ́ ọmọ ìfí òsùn oṣù kò sí wàhálà. ẹ mú mi ẹ mú mi ẹ. problem ẹ. ẹ lo ọ̀rọ̀ ẹ kojú tó. bá a tó tọrọ ó lè jẹ tu bí adabiru ṣé mi ṣe rú ẹ níbi ìjábọ̀ sí náà òtún ò lè má bá yín sọ tó bá dé gbọ́ ẹ̀kọ́. o tí mò ń rí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé. ọ̀rọ̀ tó sọ ò tí ì pọ̀ ju nǹkan tó máa gbá tébù rẹ́dì àti wáìtì lọ ó dẹ̀ ń gbá méjèèjì papọ̀ iṣan tiẹ̀ náà dẹ̀ ni bó kàn ṣe ń sọ òun complicate ara ẹ̀ ni òun jẹ́ kí n mọ̀ pé òkè ń wálé mi ìwọ òkè ń wálé mi o dẹ̀ ló mọ nọ́mbà ìyàwó mi o mọ nọ́mbà ìyàwó mi jọ́ tó fẹ́ pè mí last week tó ìfẹ́ pè mí òun ló pe náà òun ló pe náà tó fi bá mi sọ̀rọ̀ o dẹ̀ ló mọ nọ́mbà ìyàwó mi. Ah, so kí ni wọ́n gan sọ wá. mi ò mi ò lọ sẹ́niwé mi ò lọ síbi kankan. ìlọ́rọ̀ ò ní continuity you see ohun tí mo fẹ́ sọ ni pé mi ò lè ever ro wípé ìwọ olú máa lọ sọ fún ìyàwó mi. but tó bá yẹ pé mi ò trust ẹ̀ ṣe ṣọ́ kémi àti onírò wípé ìwọ ló ń tàṣírí móòlù ẹ̀ kẹrùkẹrù ìyẹn òun ṣe problem ọ̀rẹ́ ẹ má lọ sóòrùn àwọn abẹ́tẹ̀ẹ̀ta ni kẹ̀kẹ́ ká jókòó ká rò pé ibo lọ̀rọ̀ ilé ti wà. ọ̀rọ̀ yẹn ní o ní sùúrù mi. ọ̀rọ̀ ló sọ yẹn. kò sẹ́ni tí ò lè hàt lóòótọ́ kò sẹ́ni tí ò lè hàt actor ni mi actor yẹn actor lòun àjọyọ̀ hàt náà ni bàtà àgùn tiwa ń bínú ṣe kó ọkàn tí. kò sí wàhálà sẹ́. a máa sọ lọ sọ́bọ̀ náà wà á tó gbìyànjú ní ìjà tó ẹ wo sista mi ẹ ti ẹgbẹ́ fún ìpọ̀rọ̀ yẹn tí má ti rí ìmọ̀ àti màmá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ti gbọ́. a ní kò sọ̀rọ̀ ọ̀nbẹ kò sọ̀rọ̀ ọ̀nbẹ irọ́ ló ń pa mú mi. sista mi mo ti gbọ́ màá wá rí ìyá sọ létà ṣe ti gbọ́. ok kẹ́ take care. ah kí ló dé náà. fọlákẹ́ gbà mí o ọ̀rọ̀ bọ̀sùn ti sú mi ọ̀rọ̀ bọ̀sùn ti sú mi kí ló ní sún bẹ́ẹ̀ pa mí ni tó bẹ̀rẹ̀ sí ní lójọ́ mi káàkiri ah wàá ṣé wọ́n rán láti mú ìwà sí mi ni mi yìí understand bó ṣe ń mọ́nítọ̀ ayé mi kiri sí mi gbọ́dọ̀ rí báyìí wọ́n máa ń báyìí kílé tí mo lọ báyìí ni mo kọ báyìí báwo kílé tí mi lọ straight tí mo wá báyìí mi yìí understand ṣé mi bì ní mi ni bébí ṣé mi bì ní mi ni mi ò gbọ́dọ̀ mo mọ́nítọ̀ ayé láti pé mo fẹ́ ṣe kọ́ báyìí fọ́ra mi mo lè ṣe kọ́ báyìí wọ́n máa nínú òun gbọ́dọ̀ ṣe títún gbogbo ni kí n ṣe. kí ni ó ṣẹlẹ̀ ó ní láti máa pẹ̀ gbọ́n mi láti máa fi tóbi sùn pé èmi òun ti ṣe ìṣòro tó tálẹ̀ inú ilé o òun ní ẹ̀ ń bèrè pé kí ló ń ṣe fún mi mo ní òun ò ṣe kankan ó fún wa ṣe ọkọ fún mi kí ló ń ṣe kankan fún mi ni mi ò understand ẹ̀ rárá. Ah. bó ṣe ń bẹ̀rẹ̀ ara ẹ̀ gbóná bó ṣe ń pariwo tó ń mí sókè mí sílẹ̀ ó mọyé gálọ́ọ̀nù ẹ̀jẹ̀ tó ti lò bẹ́ẹ̀ yẹn má parẹ́ ẹ má jẹ́ kó ọmọkùnrin yìí pa ẹ́ wo tó bá fẹ́ gbélé ayé ṣèyá àwọn ọmọ ẹ̀ ìwọ ni kó wá fẹ̀dọ̀ ẹ lórí òróǹro báyìí kó ṣe sùúrù. jẹ́ ẹ sọ fún ẹ tọkùnrin bá ti ń gbéyàn lẹ́nu ìgbóná báyìí wàá ra kó ẹrù ẹ ní ẹni méjì wàá kó papọ̀ báyìí wàá kó kúrò nílé ẹni tí wàá fẹsẹ̀ fẹ́ dànù. ṣé nǹkan tó kọ́ nìyẹn nǹkan tó kọ́ kọ́ nìyẹn ọ̀rẹ́ ṣorí má jẹ́ kí àwọn àjẹgbọ́dọ̀ kan tí wọ́n ń wẹ́ni kúnra má ẹ̀kọ́ kó ẹ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó mọ̀ pé fọlákẹ́ bó ṣe wà yẹn àìrẹ́ni gbé sílé ara ń tara dẹ̀ ni ilé ọkọ téèyàn ti wà adviser fọlákẹ́ o máa burú o máa dájú o ilé ọkọ téèyàn wà tó ti bí ọmọ méjì ó dẹ̀ ní pé lọ́sọ̀kan orúkọ kó palẹ̀ mọ́ ẹrù ẹ̀ kó fáwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ ṣé o fẹ́ ṣèjà fáwọn ọmọ yẹn ni. sori pé dìdìrín ni wọ́n kiri. o mú gọ ni ẹ. sori pé o gọ o fi ẹnu ọra. ìgbọ́ gọ o. bí o ṣe fún potó òun náà ló ṣe gbọ́ mo. ó jẹ́ sọ fún ẹ ibi tó yá dìdìrín dé. ibi tí wọ́n gbọ́ yóò mú gọ. tí o wá ṣe pé o fẹ́ kí ọmọbìnrin yìí kó kú lọ́sàn kò kò yóò ní ní pé kó lọ jẹ́ kó fẹ́ sọ̀rọ̀ fi kú lọ́bẹ̀ láti ojú ọ̀dẹ́ ẹgbẹ́ nìkan náà Baby, baby, kí ló ṣẹlẹ̀? mo ti mí sẹ́yìn. I need you. kí ni ìtumọ̀ ẹ̀? ìtumọ̀ kí ni mo lò mí sẹ́yìn Ah. Ah. ìdẹ́ ìpọ̀. kí ló ṣẹlẹ̀? omi sì. ẹ Ah. àyẹ̀mọ̀ náà kẹ́ni. báwo ṣé ẹ̀ṣẹ̀ wà ní kí n mí ìsọkọ mi ni. dáa ẹni tó mà bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run á tún á mà tọ́nà tiẹ̀ náà ṣe. fẹ́ẹ́ tó bá mi sọ̀rọ̀ sílẹ̀ maybe I've missed you. Ah. I want you. Ah. Ah. ó dà mọ̀ mọ̀ mọ̀ mò ń bọ̀ á ní mò ń bọ̀ mò ń bọ̀ á mò ń bọ̀ mò ń bọ̀ okùnrin ni tó ní tẹ́lẹ̀ náà mò ń bọ̀. <laughs> Má pẹ́ o. Baby. Baby. My dear. Ah, ó mà to jọ́ mẹ́ta tí mo ti rí ọ̀rẹ́ yín bọ̀dá mú ìwá àti kejì ẹ̀yìn gbẹ̀yìn. Ṣé kò sí? Kò sí ọkàn dẹ̀. Lẹ́yìn kan máa rí náà ni pé tá a bá wa rìn, pé ká máa gba ìtọ́ ara wa lá ìṣọmọdé náà àwọn náà ìṣọmọdé o tí oníkàkọ́ bá fẹ́ ṣe náà ló máa ṣe o àwọn tẹ́mi bá wọn sọ kò yé wọn àbí wọn ti sára ti máa gbà so mo dẹ̀ pé wo ọ̀fọ̀n àti tọ́sí gbẹ̀gìrì kò oníkàkọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ kò sí já wa ń ra ṣeré àrùn sọ kọ̀ dàbí tẹ́lẹ̀ mọ́ ni o. but ṣé wọn á ní máa rò lọ́kàn wípé bóyá bẹ́mi àti ń ṣe fẹ́ra wa ló fẹ́ gẹ́gẹ́ yẹ fún wọn. jọ nígbà tí wọ́n fẹ́ ṣé mo ṣe lọ́rọ̀. no. nígbà tí wọ́n fẹ́ mi ṣé oṣù mi lọ́nà. no. kí wàá ní third party mi ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ sí mi. Hmm? ẹ wá ẹ máa gbọ́ ṣe mọ̀ pé ọ̀rẹ́ yín yẹn kò ń ṣe ni hmm. kò lè ń ṣàná so mò ń bẹ̀yìn torí ọlọ́run mi ò fẹ́ kó jẹ́ ibi tẹ̀ máa ẹ̀ ń dẹ̀ sí lélẹ̀. kò ẹ̀ ń di ọlọ́run kéré ani an sọ̀rọ̀ bọ ọmọ mi taa sọ̀rọ̀ de deɛ israel yɛ agye bi ɔne deɛ wo ɔmo kɛ mo ta ɔrɔ la ɛwɔ ɛka ke sun yare. ẹ mọ̀ pé máa ń sọ wípé ààjìn lọ́rọ̀ tọkọ-tìyàwó ló jẹ́ kí n jí i. ọ̀wẹ̀wọ̀ tó bá ní ààjìn kò ṣe irú ọ̀rọ̀ báyìí náà sọ ọ̀rọ̀ àóyè náà. àmàṣe <laughs> dúró jàre. <laughs> Ah ṣé bẹ́ẹ̀ náà lóorun yẹn ń kùn yín tó ni. ó mọ kó tó jẹun. Ah, ó dáńgbà yẹn o oorun àlá ah, máa sùn. pé ìlú fáwọn ọ̀tún la yẹn máa tí bá dẹ̀ ti dé máa ń pe àwọn aríra dìde jẹ́ kí téèyàn náà máa yí ẹbí tí mo ń lọ yẹn ó wà very very important ẹ bó ṣe jẹ́ nìyẹn ó dà má bínú ṣó tán ẹ̀sìn bá ti dé lọ́tún la máa pè ẹ́ ó ṣe. ọkọ mi ṣé ìwọ náà wo òfìlà tí mo wò yìí kó wo aṣọ tó wọ̀ ṣe kí méjèèjì bára wọn mu. wọ́ iṣẹ́ nìyẹn tọkọ ẹ bá jáde tó dé gbòòrò tó bí fit wọ́n máa yìnbọn ìyàwó ẹ̀ náà pé ah ìyàwó ẹ̀ mójútó so iṣẹ́ tí ẹ nìyẹn náà. okay no problem ṣò wá fi gbọ́ láti sìn lọ tó bá ti fẹ́ jáde èmi ni mo máa múra fún ẹ mi ni tí o múra fún ara ẹ mọ́. mo ti fara mọ́ ìyàwó mhm. mm, àgẹ̀ báyìí <laughs> ah, ti gígẹ̀ yẹn kan. say now you are eh. looking nice uh, baby mm-hmm. kò ṣe pé kò débi tí ò lọ ń sìn kó wá rí i pé mi ò sí ń bẹ̀ pẹ̀lú bó ṣe fáìn tó look nice kó wá gbé obìnrin kó gbé sínú mọ́tò pẹ̀lú ẹ̀ o. Mm, ìwọ náà mọ̀ pé ìyẹn kì í ṣe títí ni fún rẹ̀ ọjọ́ iwájú rẹ̀ ọjọ́ ọ̀la wa nbẹ kí ni mo wá wá káàkiri. àbí so no problem ọ̀nà baby i miss you. <laughs> ah ah mo ti sọ fún yín sẹ́ ẹ̀ àní tó bá ti lè máa lọ ó máa yọ lórí eré ni ó dẹ̀ máa lásìlẹ́yìn. ọ̀ọ̀ kò sí fẹ́ṣẹ̀ fẹ́ṣẹ̀ wọn máa kú ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà mà ọ̀dà ọ̀dà mà. ṣẹ̀rí tó bá lóun kì í fẹ́ ah ìgbọ́n surprise. ah ẹ ṣe gan ma ẹ ṣe ma. ok ma ẹ kò sí wàhálà ma. ẹ ṣe kó dáa. ok ok yes ma. ló ìyàwó ẹ̀. ẹ̀yin mi bẹ̀rẹ̀ báwo ni ọ̀rọ̀ ti dé. àmúṣe wà lójú ọ̀nà mi lọ mọ́nítọ̀ mi bọ̀ ẹ ti dáhùn kí ló ṣe mọ́tò kí ló ṣe gbá ṣe wà òkè láti bọ̀. ah accident mo dára mo kú yé ọkọ mi kọ́ ṣé ẹ ti gbé ni hospital bá wò ṣé hospital lè máa gbókùn sí ni àbí mọ́ṣúárì ẹ eh? wo mo ti mọ̀ right away ni mo lọ hospital tẹ̀wá kí lórúkọ hospital yẹn ah mo ti mọ̀ mo ti mọ̀ ṣe ṣẹjọ ah ah ọkọ mi. àkútú kú ẹ lọ́nà ṣáàjẹ́ ń lọ ọbẹ̀ kó má dàbí pé ọkọ dájú mo kó má ti kú náà a máa mọ́túárì láti náà tó bá tán alera yẹ láti ẹjọ́ ìlú ìwà fẹmi nìkan ṣoṣo. Wow. Ìsàlẹ̀ gbọ́dọ̀ kó bímọ fún Madame, madam mo bá yín dúpẹ́ gan-an ẹ lọ sí le kẹ lọ káàkiri ẹ tó ti kọ́ lápá tó kọ́ lẹ́sẹ̀ tí ń lásìẹ̀ tó padà y ìdí ọpẹ́ yìí pọ̀ mo bá yín dúpẹ́ gidi gan-an. ẹlòmíì kò tẹ wúlò mọ́ láyé mọ́ bọ̀ tí yóò rí bẹ́ẹ̀ mo bá yín dúpẹ́ o kẹ́ẹ̀dẹ̀ súnmọ́ lọ́rùn dáadáa eléyìí kì í ṣe c'est ṣe bí kò ṣe kó rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run àdúrà yà gbà o. Ami, ami, ọlọ́run ami, ami, ami. ẹ ṣe gan ni sà mo dúpẹ́ lọ́wọ́ yín. bàbá àbèjì tó ná accident lẹ́gbẹ̀ẹ́ lé wa orí ọ̀kadà ló ti ṣẹlẹ̀ tí ò tẹ̀ ṣọ́nà express rárá rárá rárá ó ti gba bèdè rọrùn mo bá yín dúpẹ́. yíyá mi mà dúpẹ́ ìwò èmi gan ló yẹ kẹ́ bá dúpẹ́ lóòótọ́ nítorí pé kí lè bá máa sọ kí lè bá máa wí ṣé bọ́kọ mi ni mò ń wò yìí ẹ ìbá mi dúpẹ́ bí mi ò tiẹ̀ di okú ọ̀sán gangan ó tọpẹ́ ó jọpẹ́ lọ. kò ṣe bí mo ṣe rè àánú lè kọ àánú mi lọ nígbà mi dúpẹ́ o àánú mi ṣe o. ẹ wo ẹ ìdúpẹ́ lọ́dọ̀ náà torí kò sí èèyàn tó máa dé brazil ni kọ́ máa sọ pé ẹni tó wà nínú mọ́tò yẹn ti kú ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo ṣì wà láàyè. nǹkan kò tiẹ̀ ní ṣe bá rẹ lẹ́dàá mi. bẹ́ẹ̀ ni ta ìlú fẹ́ máa fẹ́ ní fẹ́ ó fẹ́ rí mi pa lọ́rọ̀ ìyàwó mi. sà àná wọn ló ní pé kí n yọ pé tẹ bá ti ń dráìvù lọ tó bá ti lè yọ kó lọ ra mọ́tò ẹ̀ máa lásìkò pé máa bù. jọ kí lè rí ìyàwó mi lórí pé kí n kú. ẹ wò ojú ayé lọ fẹ́ bá yín ṣe òun ò nífẹ̀ẹ́ yín rárá o mi ò gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ìgbọ́ ọmọ ìyàwó mi. lọ́wọ́ ẹ̀. ṣé kò sí kílẹ̀ ṣe ń ta? ṣé kò sí? mo wà. mẹkáníkì kí ló ṣe ọkọ mi? kí ló ṣe ń ta lóò? ṣé àpò ṣé irọ́ ìwọ fẹ́ pa mí ìwọ fẹ́ pa mí o ti kú náà ìwọ fẹ́ pa mí ìwọ ìwọ fẹ́ pa mí ìwọ fẹ́ pa mí ìwọ fẹ́ pa mí àwọn wa wà fún ìṣẹ́gun bí mo ṣe ń tọ́jú ẹ̀ tó. Eh, ok ok ọmọ nǹkan tá a máa ṣe eh, ẹ ẹ jọ pásítọ̀. ẹ jẹ́ kí n sáré rí èyí mi tí bá ti rí tán. ẹ jọ kẹtọ lọ ẹ ká gbàdúrà àdúrà lọ pàṣẹ ẹ máa bọ lọ́rùn ẹ ká gbàdúrà. ọmọ tó dá wa tá wa nínú ilé làṣẹ ni ń gbé aya ta fẹ́ sílé kódà kó bímọ fún ni kò ní kó má fi ká ṣe ní. Oh, ó bàbá lúgọ sókè ó ah. mò ṣe àwọn ènìyàn. àgbọn ni pariwo pọ̀ náà. ala èmi wa kọrin mi fẹ́m èmi kọ́ ló ṣe àárẹ̀ kọ́ ló ṣe táwọn tó ṣe bá dé wàá fojú ààrẹ rí wọn o ti gbọ́. question wrong question. wo ojú mi dáadáa tí máa gbọ́ ẹni tì lẹ́nu ẹ̀ gé máa fi wọn fọ orí ẹ̀ dànù ni. Ah, ọ̀bàbà. ìkànnì. èmi kò mi ti ẹ̀fẹ́ mú ẹ rárá ẹ wá kí ló máa ń ṣẹ̀yìn èèyàn tó yẹ pé kọ́ mọ́ kẹ́kọ̀ọ́ tọ́jú àṣírí kékeré ó máa ń difficult fún yín. kò eh, sẹ́ni tó bá ṣe lọ́ọ̀ mi tó mo táṣìírí mi ò táṣìírí ẹnì kankan. mi kẹ́lẹ́ kì í ní mi ò táṣìírí èèyàn ẹjọ́. mana eh. kẹ́mi tí mo ti ẹ̀jọ́ nídìí tí wọ́n fẹ́ gbẹ̀yìn táṣìírí àṣírí tó dé sí mi lọ́wọ́ mi àṣírí mo síta owó àlọ́kọ́ mi. bàbá ìwé ẹjọ́ tó rùn sí ah! o ò lè sọ. bàbá kò ní fẹ́ sọ kò lè sọ. Eh, ọ̀gbẹ́ni wa mi láìka tó sàn sí pé tó omi kan mi pé kò lè sọ bẹ́ẹ̀ gbọ́ màá fi wọn fọ orí ẹ tó bá sọ̀rọ̀ mẹ́ẹ̀ kí. Eh, eh, kò ní lè sọ kò ti yàn fọ́n kò ní lè sọ. ẹjọ bó nílé sọ torí àwọn ilé fi ẹlẹ̀ sórí lẹ́yìn ilé tí wọ́n ti kú òun báyìí kò lọ mẹ̀ntẹ́ẹ̀nì ẹnu ẹ̀ ṣó ti gbọ́ ṣakọ́. bàbá ṣe yí ẹ ṣe yí ẹ. àbíbáyé bá ṣe dágbé ní bàbá. bá ṣe é ṣìlù àbáṣínú wò bí igba àbámẹ́ni tó fẹ́ ní ìdọ́kàn kámẹ́ni àwọn bá jayé pẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ti ń lẹ̀ tọ̀ tọ̀gbọ́tọ̀yà ti ń dalẹ̀ ẹni ẹ̀kọ́ tó fẹ́ ó tó má jẹ́ fẹ́ náà la máa ṣe ṣe gbogbo nǹkan tó necessary but kí ló kàn tí n fẹ́ sọ fún eléyìí ọ̀rẹ́ ṣùgbọ́n àti draw kínní tẹ́lẹ̀tẹ̀ gbogbo àti jọ accept nǹkan tó wà ń bẹ̀ bóun tún ṣe ń tiẹ̀ síbi tiẹ̀ sọ́run yẹn sìn wọ́n ni kó má tira ẹ̀ o kì í ṣe pé òun mọ̀ nípa ilé kíkọ́ so bó ṣe wá ń tiẹ̀ síbi tiẹ̀ sọ́run ẹ̀yọlé ẹ̀yọlé tá a bá ṣe tán tó bá lọ sọ pé à kò tún dáa ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé òun ló sọ bẹ́ẹ̀ o. ọ̀rẹ́ jẹ́ kó tì mí òun ló lowó ẹ̀ ọ̀rọ̀ obìnrin dẹ̀ rèé gbogbo tó bá ti jẹ mọ́rọ̀ obìnrin láyé máa ń pàṣẹ ìgbẹ́ sọ̀tún sósì ni mi ò kì í fẹ́ káàbùkù lórí ọ̀rọ̀ olóbìnrin de ah ṣọlá mú màmá nǹkan tí mò ń sọ babe mi tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n fúnra ẹ̀ mọ̀ ó mà lówó ńlẹ̀ gan-an mà ni má má jẹ́ ká fi lé ìbàjẹ́ gbogbo nǹkan tó bá ti fẹ́ òun ni kò jẹ́ ká ṣe filẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wù ú nìyẹn bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ ṣe. ohun tó yin sọ náà sì dáa bọ̀ tí mo sọ ní picture tó ń ah, tẹ́lẹ̀. but ibo ló fẹ́ fi ibo ló ká fẹ́ nígbè ibi àti ibo ló sọ yẹn side ni ká máa block bí ìpàdé. ok. Oh, baby. Uh-uh. I miss you. I miss you more, girl. Kí bó ṣe ń glow? Mm. Àti dé. Kí ló dé? Àbùsí nìyẹn náà. Uh-huh. Kí ló lo? Look at you, darling. Look at you. I copied that from you. Oh, I hear you shout joko joko joko joko. Oh, oh God, you. So good to see you. Ah. I'm feeling so awesome to see you, but I fẹ́ feel my Ṣẹ̀rọ mi ti bá wà. Ẹ yẹ sọ fún ẹ kókó. Kò project yẹn big site wa tọkọ ẹ ó massive orí mi wó sákìnì your site ni ṣé torí ò sọ fún mi kò yẹ kó rí bẹ́ẹ̀ bá tó bá yí ọkàn hmm. any taste. ọdún ayọ̀ ìwọ àti karamọ ìṣá site bíi ti báwo wo ah, there is no site o. Ah, kí ló ní ìgbé kò sí site. Ah, kò sí site àkọlé náà what are you talking about mi ò bínú pé o sọ fún mi o lè ní purpose tó fi sọ fún mi but o mọ̀ pé máa yọ̀ fún anytime cause ṣíṣe rí ọkọ ẹ ní sáìtì yẹn I wanted to be sure o pè kan náà àwọn fún ma nìyẹn because ó close mi project ìdádó mi ah, ó ní ṣe mo rí and he describe your husband he mention his name ah. so mo mọ̀ pé project yìí ni ìgbà tí n bá dé bí o èmi máa sọ fún fún nǹkan tó rò pé o sọ fún mi mo ti rí o inú mi dẹ̀ dùn sí mm. mo fi tiẹ̀ tọrọ. Mm, mm. bí ọ rí dọ́bù because ó yẹ kó mọ ọkọ mi náà he is tall he is handsome bí òun kọ́ lórí ah, ah. báyìí wọn máa kọ́ kìíní tèmi ò ní mọ̀ ọ́ tí mi tẹ̀ ní fún ẹ gbọ́. tó bá wọn hábì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ èmi kí o bẹ̀rẹ̀ lọ́kì I trust you ṣé brand ẹ̀ náà ni I'm pretty girl. <laughs> ó pọ̀ àtàrí mi bẹ́ẹ̀ ṣe ṣẹ̀dá. Hi. fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan jọ ṣé ó ní ẹ̀ṣẹ̀ kan tí we are ẹ tí mi ò dẹ̀ mọ̀ pé mo ṣe é tó dẹ̀ sọ fún mi tó fi ń ṣe nǹkan tó ń ṣe yìí fún mi. kí ni wọ́n ṣe fún abébì orí péjì ẹni mo wà ní Instagram ẹni tí mo yẹn ń wò tí mo hàn mọ́ ìyàwó mi what are you talking about ẹ̀ṣẹ̀ wo ló fẹ́ ṣẹ̀ mí kí ni o try láti sọ àbúrò ọkọ yìí mi mi sọ lórí Instagram girl not as in mo wà confused here láti ọdún tèmi àti ẹ ti ń bà bọ̀ ṣó rí mi gẹ́gẹ́ bí ìyàwó tí ò fẹ́ rí fún ẹni tó dẹ̀ mọ̀ wípé àti ṣoríire ẹ déré tí mò ń sá lójoojúmọ́ mò ń gbàdúrà fún ẹ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ so why as in why tó ṣe máa lọ máa ṣoríire lẹ́yìn mi tó sọ fún mi àti báwo ló ṣe máa lọ máa kọ́lé tó jẹ́ kí n mọ̀. Ah, ó ralẹ̀ tún lè foundation ó dẹ̀ fún mi gbọ́ tó jẹ́ pé ìta ni wọ́n wá ń sọ fún mi pé ọkọ yín kọ́lé. I need answers. Nah, baby, take it easy. Kò ń ṣe nǹkan tó lè máa paláriwo tó tó level ẹ̀. Ṣé ti yẹ ẹ sẹ́yìn? Um, ó mọ bí mo ṣe appreciate ẹ kò yẹ gbogbo ariwo tó dẹ̀ ń pa lé mi lórí ẹ̀ ń sìn mo mọ̀ pé inú mi tún ń dùn mọ́ mi wípé gbọ́rù nǹkan bẹ́ẹ̀ ò lélẹ̀. Eh, mi ò ṣe lóòótọ́ ló kọ́ ni tó sọ fún mi. they are right. they are right. we when you are right oh they sọ fún mi you dey tell me. farabalẹ̀ kí ló fà ló máa sọ bíbí kí ló fà ló máa sọ. nígbà tí làwọn tó rojọ́ káàkiri àwọn tá fi ṣẹ́ rán náà rojọ́ òṣì káàkiri. I am doing all this to surprise you. Surprise ni mo fẹ́ kó jẹ́ nígbà tó ń fiṣẹ́ rànyàn tó ń bẹ̀rẹ̀ sí ní rojọ́ káàkiri mi ò ṣerú nǹkan báyìí rí náà ọjọ́ kan nìyàn dẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn tí bá dẹ̀ máa surprise ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó big ní ìlú. lóòótọ́ ló kọ́lé. olówó ṣe mi ò dùn wọ́n ti bà gbogbo kílẹ̀ jẹ́. nínú wọn ò bá jẹ́ sí o ah, i'm so happy. o ṣe olúwa o ṣe o olúwa ṣe tó dojú àdúrà tì mí o. dàpọ̀rọ̀ ah, ọlọ́run èso ọlọ́run tó bá ìbẹ̀rẹ̀ àbá ìparí ẹ̀ hmm? láyà tàlàáfíà àgbàjọ kó nínú ilé yẹn ni láyà tàlàáfíà ọlọ́run àní ṣe láṣẹ mọ́ ah, ẹ̀mí ẹ̀ tó kọ́ nínú ọ̀dọ̀ bá gbé ń bẹ́ẹ̀. mo ṣe àtìgbọ́ yẹn jọ mo fẹ́ dárúkọ ẹ̀rọ mẹ́ta mo dẹ̀ mọ̀ pé máa guest right ni ó mọ̀ mí dáadáa máa guess right kò sọ pé yes ẹni báyìí ní sọ̀rọ̀ sista fún mi sista fún mi there. pastor pastor. the koko is that. Eh? ẹrù òkú ni gbogbo wọn ṣe rí o tí mo fẹ́ sọ fún yín iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí the other side yẹn bàbá ìyẹn má fọ̀ ẹ má fọ̀ ajé ẹ má fọ̀ àwọn boys wan stand by all right all right bàbá yeah ẹ̀yin boys ẹ mo rò pé everybody ti prepare. kakaraka pẹ̀lú ẹ̀yin sure. bá padà débẹ̀ o máa rí bí appreciate gan seriously. yes ibẹ̀ náà la wà gbogbo nǹkan tí mo ní kó adjust pátápátá gbogbo ẹ̀ ló ti ṣe sẹ́ẹ̀. ọ̀rẹ́ ìgbà ti pẹ́ inú iṣẹ́ ìgọ̀ gan <laughs> ilé tèmi fúnra mi mọ̀ tó jẹ́ pé ó kọ́ fúnra rẹ̀ tó jẹ́ pé ó ló kọ́ láti lẹ̀ dé òkè rà àti tó tẹ̀. ó ṣì ń dá òtún wa. ilé lọ́ọ̀yà ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ló kọ́ ẹ nínú ẹ́sítẹ̀tì yẹn gangan <laughs> ẹ eh, yes now ó mọ̀ ṣẹlẹ̀ eh, ilẹ̀ tí ń ṣú báyìí àdẹ̀sá fẹ́ sáré wo àwọn kankan náà màá pè ẹbí tó bá wà má lè wà báyìí bẹ́ẹ̀ <laughs> tó bá dẹ̀ jọ́la náà ní àríyá ok. Eh, ẹ bá kú ọ̀la tí wa ẹ̀yin wọ́ ẹ̀yin bá o ọba ẹ bá kú ọ̀la yìí. ẹ̀yin tún dà ah, ẹ̀yin kò tán láti gbé ìyàrá ìyàrá rẹ̀ ọlọ́sẹ̀ ní ìwé ẹ fún wọn lọ sílẹ̀ wọn pa ìyá ìjà wọn èyí wọn jà àfọ wíwẹ ìwé ìwé ìṣẹ̀lẹ̀ wọn jà. Thank you. Thank you. ṣe dáadáa mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe dáadáa ṣé rí gbogbo information tó bá lè get inú ilé yẹn mo mí nípa ọ̀rọ̀ ẹnu tó máa sọ jáde lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ bá mi get even tí ọmọ ọ̀dọ̀ bá wà nílé yẹn ẹ rí dájú pé ẹ gbọ́rọ̀ ẹnu ọmọ ọ̀dọ̀ yẹn náà mi ì fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tó dé wípé wọ́n máa fi fura wípé ẹ wá ṣe nǹkan kan nílé yẹn ni o ẹ jọ o torí pé nǹkan tí mo rí ìdílé lé yẹn ó wà very very important sí ayé mi ẹ jọ̀ọ́ jọ̀ọ́ lọ́mọ bẹ̀yìn mo bẹ̀ yín bá mi ṣiṣẹ́ ibi iṣẹ́ ẹ ṣe bí pé ṣe yín rìn ẹ jọ̀ọ́ tó lọ náà. ó dàbí pé wàá rẹ yé mi dáadáa bíi pé kí n lọ síbẹ̀ bí ẹ tó wá bá wọn kẹ́dùn àbí. Ah, ẹ gẹ́ẹ̀tì ṣẹ́yìn náà mọ̀ pé ọkọ ṣẹ̀ṣẹ̀ kú mi ẹ̀yin ẹ kàn wọlé sínú ilé yẹn bíi pé ẹ kàn wá bá wọn dárò tọkọ wọn tó kú ẹ máa ra máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò díẹ̀ díẹ̀ wọn kàn máa jábọ́ sí yín lọ́wọ́ ni tó bá dẹ̀ ti jábọ́ sí yín lọ́wọ́ tán ó ti tán ẹ̀yin ẹ kàn padà wá bẹ̀ mí ẹ sọ gbọ́ ọ̀rọ̀ yẹn fẹ́ mi ló bá tán èkó tó nídìí lóò mo mo mọ ìyàwó wọn dáadáa náà àjọ máa ń rà ṣùgbọ́n kéré máa yanjú ẹ̀ lọ́nà méjì náà ó yẹ ti mọ. ṣe bá ṣe tán mo promise rí pé ẹ màá tún ṣe ju bẹ́ẹ̀ ṣe lérò lọ bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá tún ṣe ju bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé mi ò láìkí máa fowó àǹkan náà. ó ti ṣe é ṣe. ok ẹ ṣe màá tún máa rí yín kẹ́ tẹ́kẹ̀. ẹ̀yìn lọ́ta wà ó nínú ilé làṣẹ ní ń gbé àyàtọ̀ fẹ́ sí ilé tó bímọ fún ni àsòfin lè ṣekú pa ni. ṣé àwọn ọ̀daràn ní ìwà wọn rún ọmọ ni. àwọn náà sọ yìí tó bá ti ṣiṣẹ́ burúkú wọn yìí wọ́n ń dúró táwọn ìjìnlẹ̀ nìyẹn wọ́n ti sá lọ. Thank <laughs> you. Oh. ìwọ lọ ìwọ kí ló dé. ó mà ṣe o mo ìwà mo ìwà ara lẹ̀ ó ṣe foundation mi ó gbé débi tẹ́lẹ̀ ó kàn dẹ́kì ni ó parí ilé bẹ́ẹ̀ kò sùn ilé yẹn for one second ha òkú ẹ̀ ni wá sí sínú ilé ọlọ́run o ọlọ́run o ah ah ah ah gẹ́gẹ́ bí àbọ̀ bó ṣe bá rí ilé kò bá wà kọ́ lé kò bá wà kọ́ lé etí kò ní gbẹ́yìn ah lóyún kiri. Ah, no, dèdè láyé já mi sí o. Ká máa dúpẹ́ fọ́lọ́ mi o. Ní gbogbo nǹkan ṣe ọpẹ́ mi o. Ìrọ̀lẹ́ ọ̀la mi ló rọwọ́ dìde. Ọdún. Ọlọ́run kì í fi hàn tí sí. Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. Ọlọ́run kí dé? kí lè ṣe mi tó fi já mi tí òun bá ẹ kí tó fi náà ọkọ jó mi. you're not alone. ọdún ṣé ṣé ó pò ní bíbá oh, ah! ẹ. o kì í ṣọ. ó kó mo dáràn ayé mi o ayé mi o dáwọ́ ẹ o kì í ṣopó. ààbò ìwà jésù báyìí. ó eh! eh! mọ nǹkan tèmi ti rìn lónìí mo rò pé sísun jẹ́ bẹ́ẹ̀ lọ́sìn sí bóyá kò kókó move síbẹ̀ kémi àti òkú ẹ̀ kí n máa sùn kí n máa jí láàárọ̀ kí n máa rúkọ ọkọ mi. rárá nǹkan tí mo mí ayé ẹ̀ ló yẹ kí n máa rí inú ilé. báyé bá ṣe dágbé ni n bá máa dálé ayé gbé n bá lè rọ́jọ́ iwájú n bá ronú kí tó yẹ alábàárín mi ìfẹ́ di tútù ọ̀rọ̀ obìnrin ṣe bẹ́ẹ̀ ó dìbẹ̀rù. ètò àdàkùn dàbọ̀ máma jẹ́ ń fọ̀tà ṣàyà o ìyàwó ọ̀lẹ ò ṣe finú tán ìbẹ̀rù lóbìnrin. ẹ wá wáyé obìnrin ọ̀dàlẹ̀ obìnrin ìkà o. ẹ̀yìnkùlé lọ́ọ́ tá wa nínú ilé làṣẹ ni ń gbé aya ta fẹ́ sílé kódà kó bímọ fún ni kò ní kó má fi ká ṣe ní. ó oh, oh, bàbá lúgọ sókè òun ò ṣe ọmọ ènìyàn ikún jọ̀gẹ̀dẹ̀ ikún rẹ̀ dí ìmọ̀lẹ̀ ikún ọmọ ohun tó dùn ló ń pa ni. kẹ́mi kẹ́mi ìyá kẹ́mi. obìnrin kan bínú bá ṣe é ṣí ni àbáṣínú wò bí àbámẹ́ni tó fẹ́ ní dọ́kàn kámẹ́ni àwọn bá jayé pẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán tọkọtaya ti ń dalẹ̀ ara wọn ẹni agbo ojú òkun lè ò jẹ́ ni àgbà ọlọ́run kò gbà ní. ìyàmú ìwà ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán tọkọtaya ti ń dalẹ̀ ara wọn ẹni agbo ojú òkun jọ kí ló ń ṣẹlẹ̀ mo dìde lórí bẹ́ẹ̀dì ń sìn ìrìn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ìwọ ló wá ṣe nínú sitting room bíi báyìí. kò sí nǹkan kan mo wà ókè. ah no no no no ìyàmú ìwà nǹkan kan wà àmọ́ ah, mọ̀ ẹ́ nà án ajá tó ń rí ni tó ń yọ̀ tó bá rí ni tó bẹ̀rẹ̀ sí gbó dájúdájú nǹkan kan ti ń ṣẹlẹ̀ ni n tó bá ń ṣẹlẹ̀ ni kò sọ èmi lọ́kọ ẹ o ò gbọ́dọ̀ láṣìírí kan láti fi pamọ́ láyé tó ò ní jẹ́ kémi kìíní mọ̀ kí ló ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ kò sí nǹkan kan sẹ́ i'm fine. kò sí nǹkan kan òun fine mm. ok kò sí wàhálà tó bá rí bẹ́ẹ̀ mo ní ìdí ẹ. mo ní ìdí. ya. mi ò understand fún kí Ah. ṣùgbọ́n àbí mi lè mo ní mo ní ìdí ẹ lórí bẹ́ẹ̀dì mo ní fún kí ni fún kí ni. wàá ṣòkè ronú ni ṣé ònínú tó kí tó máa ń rò ní mi ò understand tí gbogbo táyé ti tẹ ojú pé orí bẹ́ẹ̀dì orí bẹ́ẹ̀dì lọ ẹ́ kí ló dé láti máa fi sọ mi understand oníbẹ̀rẹ̀ oṣù olóró sí nídìí mi sọ fún mi. jọjọjọ ah, ṣé mi ò láǹfààní láti sọ pé mo ní ìdẹ lórí bẹ́ẹ̀ nígbàkigbà tó bá jí wọn mi dáhùn. ṣé wo láǹfààní mo ṣe mọ̀ pé o sick ni mo ṣe mọ̀ wípé agbá ẹ̀ ò kọ́ gan ni torí pé ìsìn èmi máa ro nǹkan mi ìwọ máa sọ dàda lẹ́nu gbogbo orí bẹ́ẹ̀ tó ṣe parí ó ti tọ́ oníbẹ̀rù rẹ̀ tó ní kọ́kọ́ kọ́ bá tẹ̀lé lọ ṣé èyí lè fẹ́ tó kò sí bójú ó tọrọ kòtò kòtò ṣe má fi tẹ̀kọ́ ara tó ṣe má bá fi tẹ̀kọ́ ẹ̀ fi kọ́ra mọ́ ẹ̀ rárá. n tó ṣe é gangan ni mo fẹ́ mọ̀ má tí ì fi kọ́ra mọ́ mi n tó ṣe é gangan ni kò ṣàlàyé fún mi n tó ṣe é gangan ni kò ṣàlàyé fún mi tó bá lè ti ṣàlàyé mo ní ìdíyẹ lórí bẹ́ẹ̀. mo ṣàmọ̀ pé o sick ni mo ṣàmọ̀ pé o gbádùn ni gbó ọmọkùnrin ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀ báyìí ti fi kọ́ra kó tó ń ṣe mímọ́ ẹ̀ o bíbẹ̀ kọ́ wo ikọ́ tí màá ṣe you don't like yourself. excuse me. Ah! èṣù ti gbé bọ́n ní ilé mi èṣù ti gbé bọ́n. wàhálà ti wà agbára àdúrà ló dé nìka èṣù ti ń gbé ní mi. nìṣó lórí bẹ́ẹ̀ oníkun má fi kọra tó ń ṣe mọ́ ah! mi wàhálà ti wà nílé wàhálà ti wà nílé tọkọtaya ti ń dalẹ̀ ara wọn. a ní kí ló sọ ń bẹ̀. ẹni agójú òkunlé ah. ò jẹ́ ní agba ọlọ́run. ti lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn kankan tí mo ń gbọ́ ń bẹ̀ ni pé ó dàbí pé táìmù tí wọ́n fẹ́ fún máa yẹn ní promotion ní incident yẹn ṣẹlẹ̀ sí yẹn. ìyẹn kọ́ ni mo ń sọ ìyẹn kọ́ ni mo ní kẹlẹ́ mi bọ́ ń bẹ̀ àní kí ni nǹkan tó tún sọ lẹ́yìn ìyẹn kí ni wọ́n sọnù lẹ́yìn gbogbo wọn ni mo fẹ́ gbọ́ tún súnmọ́ ọmọ ọ̀dọ̀ yẹn náà mo fọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n jẹ́ kó yé mi pé kò tí pẹ́ tóun bá wọn ṣiṣẹ́ òun dẹ̀ ń ṣe fámìlì wọn but yes but nǹkan kan tún wá wà ah, mo gbọ́ ọ̀rọ̀ ilé yes ó dàbí pé woman yẹn ti fẹ́ park lọ sí ilé tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́. àbúrò àyẹ̀yà wèrè ni àbọ̀lẹ́ burúkú ni woman yẹn ni ó fẹ́ park lọ tí wọ́n kọ́. kí ló ṣẹlẹ̀. sorry sorry ah, ẹ̀mí pé wọ́n sọ ń bẹ̀ pé wọ́n fẹ́ move lọ sílé tí woman yẹn ṣe kọ́ kó tó di pé ó kú. yes now ìyàwó ẹ fẹ́ move lọ síbẹ̀ very soon go máa move lọ bẹ́ẹ̀ ṣé wọn sọ bí abi month bí a wọn kàn sọ bí oṣù kan àbí ọ̀sẹ̀ méjì ló máa fi move lọ síbẹ̀ ṣé wọn sọ yẹn fún yín rárá ni. àwọn òpin tí nǹkan bá yẹ ṣe ṣẹlẹ̀ ó yìí wà fresh wọn ò tí ì lè sọ but mo kò ní fẹ́ bọ́ ṣé kò sí problem kí ló dé báyìí kí ló ṣẹlẹ̀ gbogbo. ọdẹ ní kò sí nǹkan. kò sí kò tí ì sí problem báyìí for now kò tí ì sí problem. ẹ má wọrẹ ẹ má wọrẹ <laughs> ó ti yé mi ọdún ọ̀hún ti yé mi bàjẹ́ àmọ́ màá jẹ́ kó yé wúmọ̀ yẹn pé ìkòkò ní gba omi kó gba ẹ̀yìn kó tún wá gba ṣọṣọ orí ẹ̀ mi ò ní gbà màá dín pẹ̀lú ẹ̀ ilé tó fẹ́ mú ìbùlọ ẹ kò ní mú ìbùlọ lójú ẹ̀mí mi bẹ́ẹ̀ ni mo sọ màmá rí ilé tàṣọ bọ excuse me. ìfẹ́ di tútù ọ̀rọ̀ obìnrin ṣe bẹ́ẹ̀ ó dìbẹ̀rù ètò àdákùndàbọ̀ máma jẹ́ fọ̀tá ṣáyà o ìyàwó ọ̀lẹ́ ò ṣe finú tán ìbẹ̀rù lóbìnrin. ẹ ẹ ṣó tán sì tèmi kọ́ ló wá gbẹ̀yìn gbẹ̀yìn ṣe. ṣèbí nǹkan tí mo sọ fún ẹ náà yẹn kí black and gold ni the best colours láti choose. <laughs> ok ok ẹ ẹ màá sọ fáwọn tó kù. Yeah, but Kemi wà níbí. Hold on, go back, sorry. Mm-hmm. Kemi. Kemi. Kemi. Kí ló ṣe? Gbà, ìsáyọ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Hello. Ẹ bèrè. Ó need láti sáré lọ ease ara ẹ ni. Ẹ̀ bóyá kò pé padà fúnra rẹ̀ later. Eh, kó ma máa waste card dẹ̀. Yeah, babe. Yeah, later. Bye. Fọlákẹ́. Kẹ́mi. Fọlákẹ́. Kí ló ṣe ẹ́? Bí wàá ṣe mí. Fọlákẹ́, mo ṣe jókòó yìí. Olóhùn nìkan ni mo jókòó. Mo sọ bẹ́ẹ̀ náà. The last time tí mo wá sọ́dọ̀ ẹ̀ náà, mo ṣe jókòó tó wà absent minded náà nìyẹn kí ni nǹkan tó ń ṣe ẹ́ gangan tó lè sọ síta. mo ṣe ọ̀rẹ́ mi máa ń sọ ọ́ ṣòro bó ṣe ṣẹlẹ̀ kókó. sọ pé pẹ́yìn nǹkan kan yìí ń surprise mi ṣá. Hmm. ṣó tí wọn kéèmí àtẹ̀yìn máa padà pàdé òun ló ṣe kọ́ kẹ́mi mú ìwá sí dọ́kúmẹ́ǹtì. mi wá mi ò tẹ́ rò pé èmi àtẹ̀lé ẹ̀ bá pàdé mọ́ láéláé àmọ́ ìgbà tí mo bí ọmọkùnrin mo ṣáà lo gbogbo ọgbọ́n mo try láti lo etí obìnrin láti confuse ọkọ mi ká lè sọ ọmọ yẹn ní mo ìwà kò sí nǹkan méjì o láti ah, ó ṣe láti lè máa rántí ìfẹ́ tó wà láàárín èmi àti ẹ̀ ah. that's the reason why. <laughs> Kẹ́mi sọ́lá mi <laughs> bọ̀ nísòó kíní kan ni ò yé mi báwo lọ́nà ṣe máa ń tó gbogbo ètò ẹ̀ báyìí. ìgbà tí èmi àti ìyàwó mi náà bí ọmọbìnrin ọmọ kémi ò tiẹ̀ ní láti take permission lọ́wọ́ tiẹ̀ Kẹ́misọ́lá lè mi sọ ọmọ tèmi. kò lè sí nǹkan méjì tí mo ṣe sọ ní Kẹ́misọ́lá torí tiẹ̀ gangan ni. kílódé náà mẹsẹ̀ tó seriously. <laughs> ọ̀nà nítorí tèmi ló ṣe sọ ọmọ ẹni mú ìwà èmi dẹ̀ sọ tèmi ní kẹ́mi bàbá o. Hmm? jọ mo fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kó bá mi mọ́nítọ̀ ilé hmm. gẹ́gẹ́ bí property ẹ̀ ni. ok please. ìyẹn ò ṣe problem kó má tẹ̀ sí mú ìwà gan níbẹ̀ ah, ah, ṣé bí nǹkan tiẹ̀ nǹkan tó bá ti jẹ́ nǹkan tiẹ̀ tèmi náà ni gẹ́gẹ́ bí nǹkan tó sọ so definitely máa ṣe <laughs> ayé ẹ̀ lẹ́nu tá a bá parí ẹ̀. I trust you. <laughs> One more thing, I need to appreciate you so much for five hundred thousand naira this is much this is huge. mi ò wá ìtókè this is not too much na wọ wo torí mi fẹ́ fowó báyìí jẹ ni o mo ṣe kọ́ fún ẹ lélẹ̀ tó bá yá wàá ṣèpadà lórí owó gidi gbà lọ́wọ́ mi because o mọ òfẹ tí mo ní sẹ́wọ̀n ìwà yìí ẹ̀ lẹ́bi so much. gbogbo ah, nǹkan tó ń ṣe yìí ó mọ̀ máa lé mi lè wàá bá wa béèrè pé bàbá wa dà ọ́ rí bàbá wa bọ́ ẹ ní. ọ̀pọ̀ mi ò ní ẹ lé tẹ́lẹ̀ wo èmi má kàn ṣe manage ara mi pẹ̀lú bàbá yẹn ni mo ń dọ́gbọ́n mo ṣe máa dọ́gbọ́n fi sílẹ̀ bó bá ti yá tó bá ti yá sí mo máa padà wá gbà nǹkan mi padà èmi ni mo ní ẹ̀ náà. àwọn ọmọ tó ṣẹlẹ̀ níbi tí ọ̀rọ̀ rẹ̀ dé kò máa da ọwọ́ bàbá lọ sẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan jẹ́ kí máa manage ẹ̀ máa ṣọ̀rọ̀ manage ẹ̀ àwọn mọ́sọ̀ mo ti fẹ́ máa lọ. lọ ah, sí eh. two weeks mo sọ sí báyìí. Ah! serious. Two weeks he was down. You know, very no, no, no, Ah, bí mo kọ́ ti fẹ́ ṣe. Bí ilé sọ́jà lè fẹ́ ní bọ́dì yìí wọ́n nìkan ni mo lè sọ fún mi. my lóru kan tí mo ń bò mọ́ra. Ṣé màá wá àṣẹ́ntì kan dáadúró lẹ́yìn? Kó Could not. mi lọ́wọ́ ah mo ti kọjá yìí mi bó ṣe sọ mo ti kọjá yìí mi o máa dúró kọ báyìí ló bò mọ́ra eh, this is too much ìbò eh, ìwọ náà ò bá tiẹ̀ kàn tiẹ̀ lọ́lé ẹ̀ kó lọ explain fún ìyàwó ẹ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ o kó lè gba property ẹ padà. ìyàwó ẹ ó ti lọ báyàwó ẹ̀. ẹ jọ àti ẹ má bẹ̀rẹ̀ wá mi ò mi ò rojú yìí ó possible. but láti àdúgbò yìí náà ni. oh okay. Yeah ẹ káàbọ̀ sílé yes ma ẹ dín àtìmọ́ra lágbára ọlọ́run ẹ nílùú ilé mọ́. àmín ọjọ́ adé jìnnà síra. àmín o àmín àmín ẹ̀pẹ̀lẹ̀ gan. àmín àmín fírẹ́ ẹ̀sán fúnra wọn lágbára ọ̀dọ́ àmín ọ̀dọ́ actually mo ti lọ wò ní ilé ọ̀dọ̀ mi tẹ́lẹ̀ wọ́n wá sọ fún mi pé ẹ̀tí bẹ́ẹ̀ new house yes. torí ẹ̀ mo ṣe ní kí n wá wò yín. Ah, ẹ ṣe gan mi dúpẹ́ madam ẹ ṣe mi dúpẹ́. ẹ jọ ẹ jọ ma mi mọ̀ bóyá ọkọ yín ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún yín nípa ilé kó tó di pé wọ́n jáde láyé. ilé bẹ́ẹ̀ ni kò sọ nǹkan fún mi pa. ok ẹ jẹ́ kí èmi ẹ sọ pé fi yáwó. wọn tẹ kí èmi ṣàlàyé fún yín dáadáa. ṣé ilé ta wà náà èmi ni mo ní yes nígbà tí mo bẹ̀rẹ̀ foundation ilé yìí ṣé ti in fact mo ti ń gbé lọ sókè jẹ́jẹ́ ni ẹnìkan introduce ọkọ yín sí mi pé ó lè bá mi supervise ẹ mo wá gbélé wọn lọ́wọ́ pé kán ṣe dáadáa fún mi ṣe understand pé tó bá parí ẹ̀ mo promise wọn pé màá compensate wọn táàmù wípé ikú tiẹ̀ máa tètè mú wọn lọ ṣe oyè yín sìn so ìgbà tí mo wá gbọ́ pé wọ́n kú òun ni mo ṣe ń pé kí n wá sílé yín bẹ̀rẹ̀ kẹ̀lé hand over gbogbo ìwé ilé everything lé mi lọ́wọ́ kó tó di pọ̀ sọ fún mi pé ti múùfù wá sí ah, ilé yẹn gbọ̀ngàn ilé ni òun yé mi mo ṣe ni pé. are you a script writer. rárá máa ń. ẹ kọ script ilé gan-an.

mo ti ń gbin lọ kí n tó mí ìdùnnú rárá. ẹyin gangan lè ẹ jọ ẹ wò ó da ó da. mo ní proof. ẹ má fi nu mi mo máa fẹ́ kárẹ́ ìfò. irú sọ́ọ̀rì wò ẹ má gbọ́ sọ́ọ̀rì wò sọ yìí. sẹ́ni tẹ́ bá wo ìwé yẹn dáadáa ẹ rí wípé kẹ́mi mú ìwà ló wà lórí ìwé orúkọ mi ni wíwá orúkọ ọmọ mi ló jẹ kẹ́mi. wọ́n pé ilé ayé ìròyìn gan. bẹ́ẹ̀ni so mi ò dẹ̀ kì í ṣe ọmọdé tẹ̀lé wàá sọ àti kẹ́mi tẹ́ dárúkọ ẹ̀ eh. ọkọ mi tó jẹ́ olóògbé òun ló jẹ́ mú ìwà. ẹ mú nǹkan jẹ́ mú ìwà. ọmọ tí mo bí òun ló jẹ́ kẹ́mi. Ah. ọkọ mi dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé orúkọ òun àti orúkọ ọmọ mi ló ń fi sí wèlé ah. tí mo dẹ̀ ní lọ́wọ́ I have to prove. ẹ wo ọkọ yín gbọ̀ngàn o. Ah. ẹ wo ti dára madam madam madam ẹ wo ẹ wo ẹ jọ ẹ jọ orúkọ ọmọ mi ló ń jẹ́ kẹ́mi. ẹ ní fọ́ọ̀nù mi ló ń ṣe mú wọn náà ẹ wò lájẹ ní ìgbà yóò wọ ìmọ̀ àwọn ọlọ́pàá sí kí ẹ rà náà. mọ̀tà ẹ ti kẹ́ ẹ̀rẹ̀ hàn. mo ṣẹ̀rí bí ẹ ẹ̀fẹ́ ní kí n tẹ̀lé yìí pẹ̀lú yìí ni. Ah! ilé mi ni ilé ṣé mo wọ́n mo máa dá ọ̀pọ̀ yẹn. ọ̀dọ̀ ọ̀dọ̀ ló dé. mọ̀tà I know what I mean. kẹ́ ẹ̀rẹ̀ hàn okay I'm still coming back. kẹ́ ẹ̀rẹ̀ hàn. This is my house. Nonsense ṣe wọlé lé. Abẹ́ ẹ̀gbọ́n agbára olórí Brooklyn wà lófin kékeré ilé òní. Olẹ́tí bọ̀ọ̀lù òní. Nonsense wọ̀nyọ̀ kàtìkàtì ilé tọkọ mi kọ́ ah. ó ti sú mi ta ló fẹ́ gbà mí gbọ́ kí ni mo fẹ́ sọ ta ló fẹ́ believe mi ṣé màá fi àdúrà nǹkan yẹn sílẹ̀ kó máa mú un lónìí mi ò properties mi mi ò máa jìyà fún nǹkan mi Ah, mi ò máa lè gbọ́ mi lè sọ fọ́kọ mi àmọ́ báwo ṣe máa sọ fún mi báwo mo ṣe fẹ́ sọ fún pé mi ò fi orúkọ ẹ̀ síbi nǹkan tí mo rà ilé tí mo ń kọ́ lọ tí mo fi rà tí mo fi kọ́lé yẹn lọ ọkọ mi ò wá wí anything ṣùgbọ́n kò ṣe sọ kò ṣe sọ nítorí hmm, the truth is that tí bá sọ fún ẹ pé mo mọ nǹkan tí a lè ṣe ní báyìí báyìí bá ṣe sọ̀rọ̀ yìí irọ́ ni mo pa fún ẹ bọ́n mo mọ̀ pé ọlọ́run máa kó wa mú ṣe. ìwọ ló mọ nǹkan tó fẹ́ ṣe. èmi kò wà wo kẹ́mi bó ṣe ń mí sókè mi sílẹ̀ yìí ò dáa o. o ah, sì ní kò lè yẹ òun tó fẹ́ ṣe sí i. mi nígbà lè rí solution ìwọ ni kò ṣe sùúrù kẹ gbogbo ṣe ń ṣe yìí ò dáa gbogbo ṣe ń ṣe ò tẹ̀ ìkọdù lè ta rẹ. nítorí tí mo sọ ìfún ìwọ ni kò tí sọ owó rẹ ni o jẹ ṣọlá tó ń dísáàdì mi. nígbà tẹ kúrò níbí ìbàyẹn níjọ́ yẹn as a legal practitioner a bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa lórí kéèsì yẹn a wá find out pé àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀fìrà ilẹ̀ tí à ń sọ̀rọ̀ nípa èyí orúkọ olóògbé ló wà bẹ́ẹ̀ yes tí mi ò bá ṣe mistake Múyìwá Kẹ́mi orúkọ olóògbé ni Múyìwá Kẹ́mi lórúkọ ọmọ títí ẹ̀ tó jẹ́ dọ́tà ẹ̀. lọ́ọ̀yà bóyá kò lè ní jẹ́ kí n ṣàlàyé fún yín dáadáa ṣé ní orúkọ yẹn èmi ni mo jẹ́ orúkọ yẹn orúkọ mi ni Kẹ́mi ọmọ mi ni mo sọ ní Múyìwá ibi mo fi Kẹ́mi Múyìwá sí kò ń ṣolóògbé. mi ò gẹ́ẹ̀tì yín dáadáa o ah, orúkọ títí yín ni Kẹ́mi ọmọ yín ló jẹ́ mú ìwà. kí ló wá dé tẹ̀yìn òforúkọ kan ti yín sí at least ìyẹn á jẹ́ kó yàtọ̀ sí mú ìwà kẹ́mi lọ́yà kò rí bẹ́ẹ̀ lóòótọ́ orúkọ ọkọ mi rí ẹ kí n lò àmọ́ mo nífẹ̀ẹ́ ọmọ mi yẹn dénúdénú tí rẹ̀ ni mo ṣe ní pé kí n forúkọ ọmọ mi sí pé kó jẹ́ kẹ́mi mú ìwà gbọ́ mi ṣàlàyé fún lọ́ọ̀yà rẹ̀ mi. farabalẹ̀ ẹ̀ barista níbi tí abọ́rọ̀ dé òkè farapamọ́ fẹ́ni tó máa at this junction i need láti sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ṣe rí mú ìwà tí ẹ rí lórí dọ́kúmẹ́ǹtì yẹn lóòótọ́ olóògbé ló ń jẹ́ mú ìwà àmọ́ ọmọ ọ̀rẹ́ mi ló ń jẹ́ mú ìwà tẹ̀rí lórí dọ́kúmẹ́ǹtì yẹn òun ló sọ ọmọ ẹ̀yìn orúkọ olóògbé ṣé wá rí kẹ́mi tó wà bẹ̀ olóògbé náà ló sọ ọmọ tiẹ̀ ní kẹ́mi ṣé rí kẹ́mi tẹ wá rí lórí dọ́kímẹ́ǹtì yẹn orúkọ tiẹ̀ gangan ni ìfẹ́ tó wà láàrin wọn ló jẹ́ kó máa sọ àwọn ọmọ wọn lórúkọ ara wọn there is nothing to it. oh oh i see so ìgbà yẹn náà fẹ́ jó gan gidi gan ah. ẹ ní láti sọ orúkọ ọmọ yín lórúkọ ara yín ah. but kò sí bá yín fẹ́ explain eléyìí. ah mi ò wá ti kó bá Eh, kò sí la fẹ́ explain ẹ̀. mo ní properties mi kò sí mi nílé mi mi nílé mi ah mà dárò báyìí. ẹjọ́ ẹjọ́ barista kí lè lè bá wa rí ṣe sọ̀rọ̀ what do you think we can do what's the way forward. madam ṣe fẹ́ gbọ́ ṣe rí nǹkan kan ṣoṣo tèmi rò pé lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ́ because at the cost of law ọkàn máa dẹjọ́ yẹn nù kò sẹ́jọ́ ń bẹ̀ rárá yes tí mo fi ìpẹ́ lè ṣe ó ní pé kí madam fúnra wọn kàn gbéra wọn báyìí ìyàwó olóògbé tá à ń sọ̀rọ̀ ọ̀gbà yìí kàn lọ bà á nítùbí nùbí ẹ sì máa ẹ jọ nítorí ọlọ́run ẹ ṣàánú fún mi ilẹ̀ mi nílẹ̀ yìí bóyá ọlọ́run lè ṣe kí ọlọ́run fi àánú wọn sí màdámù yẹn lójú that's the only thing you can do honestly. lọ́ọ̀yà yes. kí èmi lọ bá ìyàwó mú ìwà kí lọ bẹ̀ lórí nǹkan kò lè possible mi ò lè ṣe ah mi ò lè ṣe èmi mo nìkan mi èmi ló tọ́ sí i àbí ṣùgbọ́n. ẹ madam eh. you have to just swallow your pride that is tẹ́ bá fẹ́ ilé yìí padà. Ah. no yes. ẹ̀dìyẹ tó ṣú tí ó tán àti olójú bébì kan rí òní ẹsẹ̀ ohun tó gbìn lọ́ka that doesn't make sense. n bá sọ nǹkan míì bóyá mo ní eh, bóyá máa fáìlì nǹkan mo fẹ́ gbowó yín ni o I have to tell you the truth. ọlọ́run wa ọlọ́run wa bá yín kó sí lọ́kàn ṣe gbọ́. ọ̀rẹ́ mi ṣé bí wàá ṣe máa wò mí rò lélẹ̀ ṣé o gbọ́ nǹkan tí lọ́ọ̀yà sọ ni nǹkan mi ilé tí wọ́n pè mí ni mo jìyà fún kí n tó pàdé mú ìwà padà ni mo ti ń kọ́ ilé ìbọn ó wá fẹ́ gbalẹ̀ mi lọ mi for life ló yẹ jẹ́ kó yé wa pé kò lè ṣeé ṣe mọ́ lórí properties mi lẹ́dàá mi. it's okay i know how you feel kò easy kéèyàn mú property ẹ̀ fún ẹni tó mọ̀ pé òun kọ́ ló but bí lọ́ọ̀yà ṣe sọ ìyẹn á suggest kó jẹ́ ká wá woman yẹn lọ ká lọ bẹ̀ ẹ́ àbí ṣùgbọ́n ní ká lọ bẹ̀ ẹ́ ni. mo tí ò bá gbà kú. tí ò bá wá gbọ́ ìgbà yẹn la máa wá another step alternative way la máa wá take. kí la lè ṣe rẹ. ní tó bá ti bẹ́ẹ̀ tó bá ti lóun ò ní gbọ́ òun ò ní gbà á dẹ̀ mú kúrò lọ́nà torí pé ó wà láyé òun ló ṣe ń rangun ṣọmọ property oní property tí ò bá sí láyé mọ́ ṣó fẹ́ gbógun lọ sọ̀rọ̀ ni property tí ò mọ bó ṣe jẹ́ ṣọ́kọ̀ ẹ̀ lówó lọ́wọ́ láti kọ́lé ni. ọ̀rẹ́ mi láìsá ìjà ọ̀rọ̀ tó sọ́ọ̀sì ló jẹ́ kí n rántí o iye òun mi mo láwọn boys lọ́wọ́ kí náà kó wọn ṣe lọ́wọ́ mi àwọn ọmọ ẹni tó ní ìlànà. ọ̀hún ni màdé máa dún mọ̀ ọ́rùn mọ̀ ọ́rùn mọ̀. kíákíá ló máa ṣiṣẹ́ fún mi lọ́wọ́ kan báyìí ni. try lẹ́ẹ̀kan sí lè jẹ́ nẹ́tíwọ̀kì network. mobile wa kò ń ṣe network kò lọ. ṣe sùúrù má kẹta rẹ wọkàn. problem ni abika sáré ṣe kọ́ta fẹ́ ṣe kíákíá. mo sọ fún ẹ sìn pé mo léèyàn tó lè bá mi ṣe don't get yourself worried ọwọ́ kan ni màá pè wọ́n sìn ìwọ ṣàfẹ̀dọ̀ ẹ lórí òun máa fi tó ẹ létí bó bá ṣe ń lọ. Ah, kí o ṣe mo You know I'm here for you anytime. <laughs> Èèyàn kan ò lè máa jogún ẹ láìkú ẹ. Ṣá lòun. Bínú bá ṣe é ṣì ní àbáṣínú òbí gbá. Àbámẹ́ni tó fẹ́ ní ah! dọ́kàn, kámẹ́ni àwọn bá jayé pẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tán, tọkọtaya ti ń dalẹ̀ ara wọn. Ẹni agbójú òun ló jẹ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ gàrọ̀ pẹ̀lú àbúrò. ṣe kí ló ṣẹlẹ̀ lójú yín yìí o àti pé kí ló ṣẹlẹ̀ tẹ́ pé fi jẹ. Femi, I need a little favor from you. Okay. Jọ mo fẹ́ kó move in pẹ̀lú mi láti ní lọ. Àìsàn <laughs> mi understand. Ẹ mọ̀ pé mi ò lè possible now àmọ́ra mo sọ fún yín pé mo fẹ́ travel Stafford now, kò lè work. jọ ó láti work because um, lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ àti mo jáde tí màá wọlé mo notice pé àwọn nǹkan ti wọlé yeah because bí mo ṣe fi àwọn certain things kọ̀ọ̀kan sílẹ̀ kan ni mo ṣe bá and since then ẹ̀rù ń bà mí mi ní parọ́ fún ẹ. ká sọ pé kẹ́mi wà lẹ́sìn màá ní bí wọn ló scatter lé fún mi but you know kẹ́mi is in boarding school so as in kò kò tí ẹ yé mi rárá ìgbà tí mo dẹ̀ máa wọlé èmi mo mú kí tí mo ṣílẹ̀kùn. Ah. ọmọdé kitchen wọn ti dàrú everywhere my room upstairs everything. Uh, is there any chance from the kitchen? Yeah, there is, you know, um, but it's always locked. Always locked. Okay, um, set up then. Okay, okay, okay. Enjoy, enjoy. Mo ní kẹ́ sọ fún mi, kí lẹ ní ẹ ṣe fún yín? Kí ló tẹ̀ ń lè pa ọfíìsà ẹni sùúrù sọ fún tẹ́lẹ̀ wọn náà wá ṣe ìfúwálẹ̀ ká máa lò. mi ò mọ ọ́fíìsì rí ṣé mo bí ni kí ni mo ṣe fún yín. disease ẹ̀wẹ́ ṣàyẹ̀ká máa dúpẹ́ fọlọ́ ah no no no no they are very very terrible. Ah, ah. ká sọ pé bá mi lé kọ́. ìfún ilé ìbò tẹ̀sí bọ̀ dáadáa ló gbà straight. direct to your room ni this stupid boy. guys. I'm good at it. bí àwọn ọmọ ẹni sí náà rẹ̀. tó bá mẹ́ka tẹ̀ láti ṣe é fún ọmọ lẹ́sẹ̀ dára. àbámẹ́ni tó fẹ́ ní ìdọ́kàn kábẹ́ni àwọn bá jẹ́ yẹpẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tó tọkọtaya ti ń dalẹ̀ o ẹni agbójú okùn lè ò jẹ́ ni àgbà ọlọ́run kò gbà ní. ọ̀rọ̀ ìfẹ́ ti ń dẹ̀ tó tọkọtaya ti ń dalẹ̀ o ẹni agbójú okùn lè ò jẹ́ ni àgbà ọlọ́run kò gbà ní. ètò àdákúndàbọ̀ máa máa jẹ́ fọ̀tàṣáyà o ìyàwó olè ò ṣe fínú tán ìbẹ̀rù lóbìnrin good afternoon. good afternoon. yes that's my name. Uh, adé de station. ẹ ẹ ọfíìsà ìjọ ń torí Ọlọ́run ẹ kò lè rí mí sìkẹ́ ní pé kí n máa tẹ̀lé lọ station yín just like that ẹ eh, sọ kó tí mo ṣe náà. madam ẹ ṣe ah. sùúrù tẹ bá dé station ẹ mọ nǹkan tẹ ṣe ṣe rí pé àrùn embarrass ni a kò wá invite yín ni so ẹ lè mọ nǹkan tẹ ṣe. ẹ eh, wá invite mi. bẹ́ẹ̀ni ma. ok no problem ẹ jọ ibo ni station yín. ẹlẹ́kọ̀ọ́ police station. ẹlẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ni ma. no wàhálà let's go. let's move. oríṣiríṣi. àníbáyé bá ṣe dágbé ní bàtà ó mà ṣe o kádẹ́ ni mo mọ̀ ní nígbà tí gbọ́mọ̀ràn sọ̀rọ̀ mi lẹ́nu. kẹ́mi yes mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan tó bá dé lè ṣe mí ni màá dùn fẹ́ bẹ̀ mí lẹ́bẹ̀. bẹ́ẹ̀ni. kí ni ẹ̀. kẹ́mi mo fẹ́ kó gbájúmọ́ fámílì ẹ̀ as in kí wàá tọkọ ẹ kẹ́ padà sí bí ṣe ń ṣe tẹ́lẹ̀. kẹ́mi kò sí èrè kankan nínú àpọ́n mi ta o kò sí kankan tí mo wá fẹ́ wọ́n fà yìí the guy is just gonna use you and dump you ṣé ó máa abandon ìyàwó ẹ̀ torí títí ẹni because òun máa treat ọkọ ẹ̀ nítorí àlè and ọ̀rọ̀ tí mò ń bẹ sọ lé mi irú ọjọ́ ẹ̀ ni ó lè má wáyé mọ́ òun but ní tó bá kọ wájú sí ẹ kó tá tó bá kọ ẹ̀yìn sí ẹ kó tún ìwà rẹ̀ pa kẹ́mi rú dáadáa let mu ìwà go. <sighs> Desire, ó ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí ṣé nǹkan tó bá mi sọ ṣé kò jù báyìí lọ kò jù bẹ́ẹ̀ lọ kò kàn gbọ́ mi nǹkan tó bá tẹ̀mí wà tà kò sí wàhálà mo ti gbọ́ oṣù ọ̀pọ̀ ti gbọ́ ah, ah. ṣé kí ni mi ò gbọ́ ni mo ti gbọ́ of course. no kò gbọ́ kọ́ mi pé kò gbà o make up mind pé o ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú ọ̀gá yẹn mọ̀ pé you wanna face your family. ok ṣebí nǹkan tó ń sọ náà ni pé kí n jẹ́ kí mi wá máa lọ kí n face ọkọ mi right ẹ mo ti gbọ́ náà ń <laughs> wọ́n jẹ́ kí ni mi ò gbọ́ ni màá jẹ́ kó máa lọ ọ̀ màá dẹ̀ jókòó sílé pẹ̀lú ọkọ mi. inú mi adé dùn àbí o ṣe mo dúpẹ́. wàá túbọ̀ rí ayọ̀ àti ìdùnnú níbẹ̀. Mm. mo ti gbọ́ <laughs> o ṣe àmì o ṣe o ṣe. so o tún lè gbà wọ́n. ẹ àmọ́ àyà máa pè yín létà tó máa fẹ́ wá ṣùgbọ́n ẹ kó bá mi kí ọ̀rẹ́ mi. àgbọ̀kọ̀ yà mí kẹ́ ọmọ mi àtọkọ ẹ. ẹ wọn gbọ́ máa kí wọn ṣèbí dáàdi lára ló sọ. Ah, of course ẹ máa kí wọn wá. <laughs> ọ̀rọ̀ àìlè. yéṣù gbé dájúdájú ọ̀pọ̀lọpọ̀ èṣù lẹ́yìn obìnrin pẹ̀lú bí mo ṣe finú tí mo fi tán ẹ kò sí nǹkan tó fi láyé tí mi ṣe fún ẹ àṣé o lè máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣe tó tó yìí ó dẹ̀ wà nínú ilé mi ẹni tó ti fẹ́ rí o tún padà tún lọ máa fẹ́ padà o tún ṣe títí débi pé ọmọ tèmi tí mo bí o tún sọ lórúkọ ẹ òun náà tún sọ orúkọ tiẹ̀ lórúkọ ọmọ ẹ ah ah ẹ̀rú ẹ bà mí gan o wọ́n bá sọ pé o lè ṣerú eléyìí fún mi màá jiyàn ah, ó dájú o nígbà tó tiẹ̀ ti lépa àti pa mí ní tìtorí arákùnrin ọ̀hún fẹ́ kọ́ lọ́ọ̀ ló yọ mí ìyẹn ló tún mú ẹ tó fi ráwọn ayákẹ́là pé kí wọ́n lọ́ọ́ pàyàwó ẹ̀ tó o fi gbé ìwé ilé tó o fi gbé farakùnrin yẹn tó ń bẹ ẹ kọ́lé tẹ́ ẹ fi kọ́lé ọ̀hún tán tó jẹ́ kémi mọ̀ sí i tá a dẹ̀ jọ ń sùn nulẹ̀ tá a jọ ń jí ah, obìnrin tó tó fún un wo tó bá délé ẹjọ́ ilé ẹjọ́ bá wù ẹ ṣe ìyẹn kù sẹ́ lọ́wọ́ tó bá dé ẹ̀wọ̀ ẹ ṣe ìyẹn kù sẹ́ lọ́wọ́ ṣé ọmọ ogun tó ń lùs báyìí o ti lùs ilé o ti lùs àlẹ́ tó ń lọ́mú kiri náà o dì wọ́n pé mi náà ti bọ́ lọ́wọ́ ẹ báyìí ọ̀gá ọlọ́pàá ẹ ṣé mo dúpẹ́ o. ọkọ mi máa ń ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe ní lórí mi jù dáre. madam mi ṣe pé mo kọ́ mi jọ jọ ṣàánú mi jọ ṣàánú mi wọ́n ẹ̀jọ̀ bá mi bí ọkọ mi kó bá ti lọ sí ẹjọ́ tó ní ọ̀nà aye, mi má jẹ aye, mi má jẹ ọ̀nà mi. ìgbẹ̀yìn ló ń doló kù àdá o ìgbẹ̀yìn ni ohun ojú wa lójú rí o faramọ́ ìgbẹ̀yìn ló dolóku àdá ìgbẹ̀yìn ní ohun ojú wa lójú rí ó faramọ́ hmm. ẹdìyẹ tó ṣù tí ó tọ̀ àǹtí olójú ògbébì kan bùrọ̀dá onírìn àṣelẹ́sẹ̀ ohun tó gbìn ló ká ẹdìyẹ tó ṣù tí ó tọ̀ àǹtí olójú ògbébì kan bùrọ̀dá onírìn àṣelẹ́sẹ̀ ohun tó gbìn lóka eh, ìgbẹ̀yìn lọ́dọ̀ lóku àdá o ìgbẹ̀yìn mi ní ohun ojú wa lójú rí o faramọ́ ìgbẹ̀yìn lọ́dọ̀ lóku àdá o ìgbẹ̀yìn ní ohun ojú wa lójú rí o faramọ́ ìgbẹ̀yìn lọ́dọ̀ àdá o. ohun ojú wa lójú rí ó faramọ́.